ونستهد يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه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 صلى الله عليه وآله وصحبه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة فهي في النار نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم ورحمة الله وبركاته أدوكي أبو الحمد لله أبتي adúpẹ́ fún ọ̀nà ni ọba tí ó dáwà sí tó jẹ́ ká ṣerú ìrìta tó láfàlá àti ṣe iná lè múrọ̀ ìdámàlọ́hù ya sàrọ̀ ha gbàlámọ̀rí ẹ̀dá láyé ọ̀rọ̀ ẹ̀dá láyé iná lè múrọ̀ tọ́lá ń bá ti ní kí ó bọ́ sí jẹ́ kò fún yàn. Idha mallahu yassaraha. tọ́lá ń bá báyàn ju ọ̀rọ̀ rẹ̀ láyé ìdáàmà lọ́gùn yà sọ́rọ̀ ha. Tó fi ọ̀ṣẹ̀ kò ń gẹ oríire nínú àwọn oríire tí a máa rí ṣe láyé. Ìdáàmà lọ́gùn yà sọ́rọ̀ ha. Kéèyàn pẹ̀lú kó jẹ́ kéèyàn jẹ́ Mùsùlùmí tó jọ́sìn fọ́lọ̀ lórí ilẹ̀. Ìnálí òmù wà ìdáàmà lọ́gùn yà sọ́rọ̀ ha. Ọlọ́pàá ṣe rí lè fẹ́ rú lórí ilẹ̀. Àtàkì àtàkì kẹ̀mí ni Háyìsùn tẹ́rí jù wà tán hátẹ́sìn bóòó. أتتك من حيث لا ترجو وتحتسب ẹ̀yà kàdédé rí pé gbogbo nǹkan kan bọ́ sí rọrùn àwọn èèyàn náà máa wòrú pé ọmọ ọjọ́ wo gan ni ọmọ ọdún wo ni àwọn tó jóni lọ míì wọ́n á ṣe mọ̀ ọdẹ máa gbé ọlọ́run tó mi látara ìmọ̀ tí wọ́n ṣe. ọkùnlù máa làmù yòókọ́ dírígù lè láàrùn fàmà. ẹlòmíà dẹ̀ kó ti wá jóun. وكل ما لم يقدره الإله فما ṣùgbọ́n ń tọ́lọ ń bá tò ló ń gba títò ẹni tọ́lọ ń bọ̀ bá ti tó dáadáa fún èèyàn kan ò lè tó. وكل ما لم يقدره الإله فما. kò sọ́nà tí yàn fẹ́ gbégbà kò sára tí yàn fẹ́ já. يفيد حرص الفتى فيه ولا النصب. يفيد حرص الفتى فيه ولا النصب يا كما جرى èyàn àdẹ̀ máa ṣojú kòkòrò wípé èmi náà fẹ́ ní nǹkan báyìí láyé a kàn máa wọn ni a máa wọn ni kéèyàn rí nǹkan yẹn jẹ́ kìí ṣe gbogbo ẹni tó pọ́nkè lórókè pọ́n síkí bìlì ìlàáhì wàlá àtẹ̀ríkání ìlà àhàdì. torí ẹ̀ gbogbo wọn tí yàn fi máa rí dáadáa gbèjì láyé wọn náà kí yàn padà sọ́dọ̀ ọlọ́run. síkí bìlì ìlàáhì wàlá àtẹ̀ríkání ìlà àhàdì. afẹ́lẹ́ náà sọ fún wa pé gbogbo àtàwà ń bísà jẹ́ mọ́kìlómí. ẹ jẹ́ kí á dìrọ̀ mọ́ tọ́lọ́run ọba wa. kama yẹsẹ̀ ní ìrìnjọ́ ká máa rí sí ọ̀nà àbáyọ sí àlámọ̀rí ọ̀rọ̀ wa láyé bí kìí ṣe lọ́dọ̀ ọlọ́run ọba wa nìkan. Wà Ká fi ẹ̀dá wa ọlọ́run ọba nìkan ọlọ́run nìkan gbójúlé tó bá lu ẹ̀dá sábàbí ọlọ́run ló lò àfẹ́lẹ́ àfikira wa lónìí bákan náà tọrọ àlékún aláwọ̀lọ́wọ̀n fún àníbà muhammadu sallallahu alaihi wasallam abẹ́ aláwọ̀n àlékún yọ́nà rẹ̀ kó bá kí fún àṣáhàbá awa bí aláwọ̀n àlékún àgbáyé ẹ̀sìn àjùgbésí ayé rọrùn àti rísíkù halal kọlọ̀ kò مديرنا الجليل سماحة الشيخ الإمام الأستاذ معروف الدبايو الأثري حفظه الله الله ورعاه ألم يعني الدكتور هو دكتور نواح اعتبار ما سيكون فلو قالوا نكوفة قالوا نكوفة أجاكي وقل لا يوم ọ̀nà tó pọ̀ ní kọlọ̀kọmọ́ṣẹ̀bọ̀ fún aláṣeyọrí ṣe mo kí àwọn mùdírò wa láàyè yìí mo kí wọn púpọ̀ fún iṣẹ́ takuntakun eléyìí tí ọlọ́run bá ní kí wọ́n máa rí pèsè nígbàtà ní kékeré àwọn bàbá alẹ́ Yorùbá máa ń sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní owó tí ọmọdé bá kọ́kọ́ rí wọ́n á ló mo wá ronú si awọn àwọn àgbàlagbà ń sọ yẹn lásìkò yìí wípé lásìkò ọmọ kékeré tí wọ́n láàrin fúṣọ ara wọn tí wọ́n ní fọ́sáì àwọn ló yẹ tó táwọn bá kọ́kọ́ rí gbà yẹn àkàrà náà máa fi jẹ ìjẹkújẹ náà fi jẹ ọkọ̀lù ni gbogbo kí a máa ọ ọ̀nà àgbàlagbà gbàlérò àmọ́ kékeré tó ń bá wá fara rọ àwọn àgbàǹgbà yẹn owó tó ń bá kọ́kọ́ rí òun á fi nǹkan mọ́lẹ̀ òun á jẹ́ ìṣà láàárín ẹgbẹ́ nípa àbùdé ìrò wa láti gbà tí mo ti mọ̀ wọ́n àdìmọ́mù màárù nígbà náà láti tí wọ́n ní sáláfí sáláfí làwà mọ̀ wọ́n ti pẹ́tipẹ́ káàlì àtàrí tí tó kùn kọlùnkójọ kọba lọ́rẹ̀ ni wọn lásìkò owó tó ọmọdé bá kọ́kọ́ rí ní ẹ̀sìn àwọn ọmọdé ìsìn àwọn ọ̀dọ́ sí owó táwọn bá kọ́kọ́ rí làkókò náà fi ń mú ẹ̀lẹ́ náà fi ń mú olóṣù náà fi ń igbó náà fi ń mú ni wọ́n fi ń ṣe náà lè ṣùgbọ́n ẹni tọ́lọ̀ wọn bá ní kó mú fararó àwọn àgbàlagbà olùsílọ̀hún tó dẹ̀ tún gbẹ́kọ̀ọ́ owó tó ń bá kọ́kọ́ rí bí kó ra tíra gbogbo ọdún sáfi sí mọ́ ìmọ́bọ̀ màrú kọ́ṣà máa ra tíra níta kọ́dẹ̀ máa ka tíra ṣá gbogbo ìjọba ti pàdé wọn tó ní ti pẹ̀lẹ́ kọ́ ẹ̀sìn pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àti kówó sọ́mọdé ti rú àwa ìbá rí ní generation ti tiwa láwàtà bá jẹ́ ẹni tí ọlọ́run ní kí agbátọ́ àmì ní rí àti tíra làwọn máa kọ́kọ́ fi jẹ́ wára. ìdáka na ilmù náà sí lè ìsàbínà fi ẹ̀yìn. tíra tàbí fi ṣàǹfàní fàlì umma tó a ti padà ń ṣàǹfàní ní sí ìdáka na ilmù náà. ilmù náà sí lè ìsàbínà fi ẹ̀yìn. torí tí a bá lọ sí jámíà tí a ní gbogbo ọ̀wá nípa láwùjọ wàládẹ̀ kan ọ̀hàn tí ẹmọ kó wà ládùúgbò yìí. wàládà fi àyín balẹ̀kù sí onílé ọ̀làmáàdì wàládà fi àyín balẹ̀kù sí onílé ọ̀làmáàdì. òpò ló dé bá rú àwọn àwùjọ bẹ́ẹ̀ táwọn afọ àkan bá wà tí wọ́n kéwú tí kéwú yẹn láwùjọ tí wọ́n ní pàtì nínú ayé àwọn èèyàn mo kí àwọn mọ̀lẹ́rọ wa pé ẹ oríire àbí ọlọ́run bá kó jọ ogbó dáadáa tọ́lọ́n ti tò fún yí tó fi dórí ní tàwà lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́mọ̀jẹ̀ kí dáadáa náà bàjẹ́ láìláì gbogbo tí ó máa ń ṣokùn fa ó ti tán fún ìgbà kan nìyẹn ọ̀nà ti dọwọ́rú aláyé ìgbà kan lẹ́rù kó wà lójú ọ̀nà súnà ta ní wọ́n ti rà ọlọ́mọkìrọ̀ ẹ̀sàdán òfin yàn ọ̀tẹ́yìn àtàrọmọdọ́mọ yín bọ́nà ti fún tó jẹ́ dúró déédéé òfin ní mọ̀ òfin ní ẹ̀bùn àgbọ́yé ó dẹ̀ fún ara rẹ̀ ọ̀rọ̀ yí fẹ́ àwọn ọmọ yàtọ̀ ọmọdọmọ yí kọlọ̀kọ́ jù bẹ́ẹ̀ lọ bá ti tọrọ fún ọkọlọ̀kọ́ ṣe bẹ̀ fọ́ àná mo fi kéèké tí wọ́n gbogbo wa látòkè délẹ̀ kí chairman of the day àwọn brọ́dà wa Ahmed síbẹ̀ náà ni bá

ìyẹn náà wá tí ò ráyè àwọn olóríire tọ́lọ́ ń kó sí yàn fi kó ráyè ọlọ́wọ̀n ní sẹ́yìn náà lórí ìwé láíláí àtọ́ni asiratul mustaqim the right path ṣe túnmọ̀ rẹ̀ ni pé siratu kan wà tó já ojú ọ̀nà tó gún régé wọ́n àkórí ìdánilẹ́kọ̀ọ́ wa táwọn sheikh ní kí a wá bá wa sọ ṣójú ọ̀nà kan wá wà tí ò gúrégé ni bẹ́ẹ̀ ni àwọn ojú ọ̀nà pọ̀ ẹlẹ́ tí wọ́n gúnrégé tánàbí sallallahu alaihi wasallam ń dẹ̀ ọwá ó fi igi fàlà sílẹ̀ oníṣẹ́ rí ilé ìtumọ̀ fà yìí ọ̀nà tó dọ́gba tó dúró dé tó tré ọ̀nà tó lọ sàn sí a máa tọ̀ fi ṣorí rí ayé àtàlùkẹ́ àmàrí o ọwá níṣẹ́ rí ẹlẹ́ àwọn ọ̀nà ní ẹ̀tún fà wọn là ní ترى إليه عن عبد الله بن مصعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا كاجل تسلني سبحان بعد كاجات لا تدافع عبد الله بن مصعود رضي الله تعالى فطلنا رسول الله فطلنا anábì fa ilà kan kalẹ̀ fún wa. Àkọ́lá. Anábì wa ní ṣẹ́rí. Máa dá ṣẹ̀bí lọ́lọ́. Ó ní ojú ọ̀nà tọ́lọ́n gangan rí o. Ṣẹ́rí láti mo fa ẹ̀yẹ̀ kan wani lẹ́yìn náà anábì tún wá fa àwọn àlàní Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu wọ́n náà anábì tún wá fa àwọn àlàní ó fa sọ́tún ó fa sósì yẹ wá pọ̀ rẹpẹtẹ. wà kọ́lá anábì wa ní. hadihi subulu. ó ní hadihi subulu O ti di ó ti di jámọ̀ bẹ́ẹ̀. hadihi subulu. àkọ́kọ́ sẹ̀bílù lélẹ́yìn ìyẹn lẹ́yọ̀kan mú fraud. singular hadihi subul ni ta bi wa fa to wa pere kereke anabi ni hadihi subul àwọn ojú ọ̀nà lélẹ̀ yìí náà o. alákùnlé sẹ́bìlì ṣèyíkọ́nù. arábìnrin ṣe rí láwọn ojú ọ̀nà kankan lẹ́nu ọ̀nà kankan ojú ọ̀nà ilé tó pọ̀ yìí. ṣèyíkọ́nù ìyẹ̀dìrún ilé. arábìnrin ṣetán ni dúró síbẹ̀ tó ń pe àwọn kìí ṣọ̀nà tọ́lọ́mù yẹn pọ̀ yẹn pọ̀ rẹpẹtẹ láyé èṣù ń pàmì èèyàn síbẹ̀ tí ò bá gbadí agbadí tí ò bá gbadí agbadí àlẹ́àbùnà ìjèrè sẹ̀bílẹ̀ ìṣẹ́lẹ̀fọ́nà ìyẹ̀dẹ̀ ilé yìí alábìnrin èṣù gbóṣùlẹ̀ tó fi ń pa àwọn tó fẹ́ kó bá sọ̀rọ̀sọ̀rọ̀ àwa gbé oríṣiríṣi àwòrán fún mọ̀ kọ́rọ̀ وَإِنَّمَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ Ànábì wa káyà fún àwọn sọ́ábà ń jẹ́nà rí pé eléyìí náà lójú ọ̀nà tọ́lọ́wọ́ bá ò mustaqiman tó dúró dédé. Fattabi'uhu. Lẹ́sẹ̀lẹ́sẹ̀ fi àyíwìjà ọ̀nà tí ò kò wọ́ orí kọ́lọkọ́lọ tí Ìtọ́lọ ní káàdà bí fèrè wá, ó lọ síréètì ni, wọ́gọ́lọ̀ kọ́lọ̀kọ́lọ̀. Alábìnifà ti tẹ́lẹ̀ ààrùn, ó ní kẹ́ tẹ̀lé o. Wàlá tẹ̀tẹ̀lẹ̀ ṣubú lápátà bá rọ́kọ̀ bí kan máa ń sàbílì. Ayá Alkùránì ló ń kẹba máa padà sọnù kúrò lójú ọ̀nà tọ́lọ́run. Zàálìkùn wá fàákùn bí i láwọ̀lẹ̀kùn tàtàkùn. Ọlọ́run ilé ní sóhun fi sàtútẹ́lẹ̀ fún àwẹ̀ èdèyàn, kába lè mọ̀nà, kába máa sọnù. Ojú ọ̀nà tó gún régé lójú ọ̀nà tó àwọn àlàyé tó ń bùkátà sí ni pé èyàn lè láǹfàánà àti rírá rẹ̀ nínú Islam kọ́kọ̀ẹ́ tí máa balẹ̀ alhamdulillah ojú ọ̀nà tó gún régé ní mo bẹ́ẹ̀ ni ṣe wá ní dáadáa ọ̀tọ̀ ní kíyàn wà lọ́nà tó dá ọ̀tọ̀ ní kíyàn sọ̀rí a lè bọ́ sójú òpópónà tó dọ́gbìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ní bí oníkálukú ṣe fẹ́ make you city tó wà yìí ẹlùmí àwà ń bẹ́ a máa wòrán káàkiri fẹ́tofẹ́tò ibi tó wọ́n ní ìjà ìgbóhùn fúnra rẹ̀ ọfẹ́ kọba rẹ̀ ẹlùmí àwà lójú náà a máa sá eré àtàkwájúdé torípẹ́tìsì a ojú ọ̀nà ìsìlámù ojú ọ̀nà tó mọ́ tó lọ ni àwa táàrin lọ̀rọ̀ kò sí lọ́dọ̀ ìyẹn làkọ́kọ́ àlàyé ṣẹ́bára wa táàrin tàbí máa ní fọ̀kànbalẹ̀ pé sẹ̀rọ́ọ̀tù táwà tọ̀ ìtọ́wà mùsàkímù ní ẹja gbẹni náà kan

ẹnu ọlásán tí ò nọ kan lọ́nà ọ̀fẹ́ ti pa náà islam ṣùgbọ́n ogbó gbóṣèlú kí wọ́n kópa tó wọ́n lè rí ṣe ìkànnì náà àyà àbíkíní nínú àwọn àyà ilé ìtàwọn ọ̀tá ọlọ́run ọba ọ̀tá mùsùlùmí tí wọ́n ni káyànjú ẹ̀ olówà ní suratul Fatiha ihdina siratal mustaqim ìdírò wa kọ́ ló máa ti gbogbo ẹ̀wọ̀ ẹ̀yẹ lẹ́tò báwo ló ti jẹ́ ọ̀ àbẹ́mù ìdírò ló جميعا اهدنا الصراط المستقيم nínú alìkùnrán tàǹkà inú suratul Fatiha a máa ń sọ mẹ́ pé ọlọ́run sọ wa sí ojú ọ̀nà tó dúró dédé àwọn àfáà ní kíkíní máa dàrú mọ́ mùsùlùmí lójú ká máa máa rú ìrúkèrò ṣe túnmọ̀ rẹ̀ a ń bọ̀ bí àyà tó tẹ̀lé o ṣe túnmọ̀ rẹ̀ nípa àti ìfúlójú ọ̀nà tó dúró dédé ni a ti wà ń bẹ̀ ojú ọ̀nà ìsìláàmù ni ṣùgbọ́n ń béèrè fún àtúntàbà wọ̀n a ń béèrè pé kọ́lọ̀ fẹ́ tẹ́wàá nílẹ̀ yi. adẹ̀ ń bèèrè fún àlékún ìtọ́sọ́nà ká máa sọ̀rọ̀ lójijì ìhìndínà sírọ̀pọ̀ ìmùsàbí ń sáàtí máa mọ̀ pé túnmọ̀ ẹniyẹn ẹ̀rìkáyà tó tẹ̀lẹ̀ lọ ní sọ̀rọ̀ ọ̀nà tọ́lọ ní ká máa sọ̀rọ̀ ẹ̀ ó ní ọ̀nà àwọn ẹni tó ti parí ìdẹ̀ra rẹ̀ lé lórí àwọn ẹni tí ó ní òun tíjọ́ ní yìí wọ́n rí ma gígbò bí alẹ́ ìhìn ọ̀nà àwọn ẹni tí ọlọ́run bá parí ìdẹ̀ra rẹ̀ lé lórí àtúnṣe ní mùsùlùmí ló yẹ ká máa rùmí kó ń túnṣe bí bàbá ẹnikẹ́ni lọ́bìjẹ́ sí nínú sáànàbí sọ́lọ̀sọ́lọ̀ tó dínú sí jù lára sáànàbí dínú sí jù ni àtúnṣẹ́bùhù bí kí mùsùlùmí máa lọ kọ́pì àwọn tí kìí ṣe mùsùlùmí àwọn tí wọ́n sin sọ́lọ̀ ń dá ojú ọ̀nà tọ́lá ní ká máa wá ìṣọ́ pé káàrọ̀ wá má dàbí tí wọ́n lójoojúmọ́ láwọn ojú ọ̀nà yẹn ṣẹwárí hìdáyà yìí hìdáyà ìwà lójú ọ̀nà tọ́lọ́ táǹpé ní alìhìdáyà ìtumọ̀ méjì lónìí alìhìdáyà tó nọ̀hán hìdáyà tó dìláàlà mo fẹ́ kẹ́ máa tẹ́ táwọn àwọn obìnrin tó wà lẹ́yìn gbọ́ ìsìnkìtì àbíwájú bí ní kíní ìparí sí ìwà lójú ọ̀nà tó ó bẹ̀rẹ̀ láti di nǹkan méjì tàbẹ́ ṣàlàyé yìí kíyàn kọ́kọ́ ní hidaya pé orẹ́ ni pìẹ́sẹ́sì orẹ́ ni ṣíwà sí fún ẹ ìwọ ti gbọ́ ìtọ́lá àwọn bá sọ nínú alùkùránù wípé wà máa kún na mọ̀áàdìbí na hàtà nàbàátà rọ̀túlá. nàbàátà rọ̀túlá. ọlọ́wọ́ bá ní à ní fìyà jẹnikẹ́ni àtìgbàtà bá kọ́kọ́ rán àwọn òjíṣẹ́ sí wọn láwọn anábì ọlọ́run bá ṣe wá sí fún wọn ẹ má ṣe tí ó tọ́ ẹ mẹ́sìn gbogbo mẹ́sìnjì tó ń dọ́dọ̀ gbogbo wa láyé yẹn hìdáyà àdìlálà lápẹ́lẹ̀ ọlọ́run fún àwọn àlọ́bí ọlọ́run níṣẹ́ yẹn náà ẹ̀jíṣẹ́ ẹ̀rídẹ̀pọ̀ nínú al tọ́lọ ń sọ wọ́n mátàmù dùbọ́ládé ìnáhùn fọ́sàn hapúlì ọ̀nà àìlàlìhùdá ọ̀rọ̀ ní ẹ̀rí sọmù àwọn sàmúdáwà wọ́n mátàmù dùbọ́ládé pẹ̀lú pa ní kò jíjẹ jíjẹ fún wọn. Fẹ́sàn ṣàbúlẹ̀ àmà àlẹ́lẹ́húdá. Tẹ́rí pé ìdáyàwó àbẹ̀ afẹsẹ̀wọlé ojú ọ̀nà táa ní kí òjíṣẹ́ wá júwé ẹ̀ fún wọn àwọn fúnra ara fasahabu lè àmá àìlẹ́yìnlẹ́ àwọn náà decide wípé àwọn ò fẹ́ mọ̀nà àwọn فاستحبوا العمى على الهدى àwọn fúnra ara wọn ni wọ́n sọnù. fàkọ́dá ti fún mú sọ ìkọ̀tù láàdá àdìlùkù níbi máa kàánú yẹ kí sí bú. ọlọ́ni tó ṣokùnfà tẹ́tí pé àwọn sámúdáwà padà jẹ́ ní ìyà nìyẹn òun ní kò jíṣẹ́ jíṣẹ́ fún wọn opportunity ńlá ni tabawa láwùjọ tọ́lọ́mbá kó àwọn fásúnà sí wa tí wọ́n júwe ọ̀nà fún wa tí wọ́n júwe ọ̀nà fún wa àwọn alágbàkọ àfà kan náà wà láyé lónìí tí nàìjí náà jọ mọ̀ tá ń gbúrò oríṣiríṣi wọn àwọn ló yẹ kí wọ́n jẹ́ ẹni tó fẹ́ tọ́ àwọn èèyàn wọn sọ́nà ṣùgbọ́n ọ̀nà tí wọ́n ń darí àwọn èèyàn gbà ọ̀nà tí ò dáa ni. máa kọ́sà tí wọ́n mú sọ ẹ̀kọ́ tó lè àdá bí lè hú níbi máa kánú yẹ kí sí bó. ṣé kàbílẹ̀ wà pẹ̀lú. àyà kúmúlọ̀. ẹ̀rí kan nìyẹn ẹ̀rí mìíràn ọlọ́run ti já mọ̀ ní sọ́rọ̀tù ṣòro nítorí ìṣẹ̀lẹ̀ fún apá àmì sallallahu alaihi wasallam òun ní káànábẹ̀ wá tọ́ wa sọ́nà kó wá darí wa kó wá ju ebi ta fẹ́ sọ fún wa sọ́lọ́n fi wá ń já mọ̀ nínú Al-Qur'an wípé wa hidaya ilé hidaya tó dè lálà ní fún àwọn mùsùlùmí ayé iṣẹ́ táwà afọ àtẹ̀ jogún nìyẹn wàá júwe fún àwọn mùsùlùmí ayé gbogbo ọ̀nà tó máa gbà láti fi ìjọba ọlọ́run. Láti mùsàkì. Wáyé náà kàlà táhàdì ìlà sírọ̀tì mùsàkì. Ọlọ́run àrẹ́bì tó wọn ní kó wá ṣe ní pé kó wá júwe the right path, ọ̀nà tó tọ́, ọ̀nà tó gúnrégé kó wá júwe fún wa. Hìdáyẹ̀ ẹlẹ́ẹ̀kejì, àwọn àrẹ́bì ọlọ́run á ṣiṣẹ́, wọ́n á dààmú, wọ́n á ṣe tí wọn lọ́lọ́m sọ pé wọ́n àdé náàrú nàìjíríà hìdáyà ni hìdáyà tẹ́lẹ̀ kejì yìí ó ní hìdáyà tó tọ̀fẹ́ hìdáyà tó tọ̀fẹ́ kọ́lọ̀ ń wá fi ní mana ọwọ́lọ̀ jẹ́ wà o àwọn àfáà lè máa sọ sí wa bá ṣe ń sọ yìí ẹlẹ́ṣẹ́ wà sí fún bá ṣe ń ṣe yìí ó wá kú gbígbọ́ wà sí lílò èèyàn ni wá ka àwọn bàbá pé àìrí òsí àìgbábò ṣe agbọ́mágbà ló kù tí yóò jẹ̀ka gbígbá dìlára ni ìdájú dìlára ni wọ́n wá gbà ìyẹn ni ìdájú tọ́fíì والله يدعو ọlọ́run ló máa ń fúnra ara ń fi àwọn èèyàn mọ ojú ọ̀nà àlàáfíà ojú ọ̀nà ẹ̀sìn ìdùnnú. ọ̀yà nàbí máa ń yàjá ìlà sírọ̀sìn mùsàmì. Tẹ̀sírí kọ́ lọ ń dá ìdá yẹn padà sọ́dọ̀. ọ̀yà nàbí máa ń yàjá ìlà sírọ̀sìn mùsàmì. Ọlọ́run àwọn afẹni tó bá ń wọ̀ ọ́n mọ ọ̀nà tó dúró déédéé ẹni tó bá wọ̀ ọ́n dẹ̀ kán tóun fẹ́ kó ṣoríire táyé àtàlùkíámọ̀ ló máa ṣe léyìn fún lóbi sọ fún ànábà muhammad sallallahu alaihi wasallam wípé eré muhammad إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء يعني الله في الصفحة نبي ìrànábì ò lè fẹ́ni tó bá wọ̀ ẹ́ mà náà. walakinna Allaha yahdi man yasha. ṣùgbọ́n ọlọ́run bá lòun máa fẹ́ni tó bá wọ̀ ọ́n mà náà. kí ni túnmọ̀ eléyẹn? ọ̀nà àmọ̀ tálọ́wá ló wà lọ́wọ́ ẹ̀ lánàá ń kọ́ ọ̀nà àmọ̀ tí wọ́n ṣe wà sí fún ní tiẹ̀ kó o pèèyàn sẹ́sìn ní tiẹ̀ ṣùgbọ́n kẹ́ni yẹn ṣe kàn ń gẹ orí eré kó gbọ́ kò sí lọ́wọ́ ànábì kò sí lọ́wọ́ àpá kan. kẹtàlíjà ń zálì náà gùn àyà tí ń bàjì náà. وأن الله يهدي من يريد آية من إليه كافلة يقول يا بلدي وكذلك أنزلناه آيات بينات ọlọ́run ní ṣe sọ àwọn àyà àwọn àmì àwọn ẹ̀rí látọ̀dọ̀ wọn ọlọ́run ọba tó kílẹ̀ tí òrújú ẹ̀rí náà Kùránì ẹ̀rí Ìsìlámù kò ń ṣe ń sá máa máa ṣàlàyé fún ọ̀yàn tá a máa ní kò lè yí ẹ kò sí lè yí ẹ kò ṣe ní yé tó bá ti ń di pé kò yé ni kì í ṣe ọ̀nà tọ́lọ́run. àyà ti ń bẹ̀ jìnnà. wọ́n dàbí kó máa sọ fún mi pé two plus two plus two kó wá máa sọ pé kí nìyẹn kí n sọ pé six kò ní rárá two náà ṣì ni sọ pé kò lè jẹ́ two. Ah, ẹ fi two plus two plus two. ẹ̀tún ìsọ pé tù náà ni ẹ̀rẹ̀ ní kò sí lè yé mi àfìgbà tí mo bá tó darapọ̀ kó tó yé mi rárá ọlọ́ni ojú ọ̀nà ti dáàmù orí bẹ́ẹ̀. kàbálíkà zálì náà dùn na tí ó bá jìnà wọn ṣe sí àwọn àyà àwọn ẹ̀rí àwọn àmì tó kílẹ̀ bóòun ṣe fún ànábì èrè pé kó fi ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn òun tẹ̀ máa ń tara bẹ́ẹ̀ ẹni tó bá gbálàyé yíyẹn òun ajọ́ bó wá sóríire mo náà wá yìí o gbogbo àdúgbò bá ní rí pé súnà tó yanjú wà máa tún wọn kó rere ó máa ń jẹ́ ìwúrí àti dùnú torí pé ẹni tó bá ti àwọn

tí a bá padà jàjà mọ̀nà báyìí ẹ máa rí bó ti máa rí lánàá pàá ọlọ́wọ́ iṣẹ́ o kò ní dàbẹ́ ni tí wọ́n kàn ń gbé bọ̀tọ́ gbélé lẹ́nu tó ń lọ kò lè mọ rí ni pé ó wà sẹ́sùn tírúkọ́ lọ jẹ́ kó rọrùn bóun ẹni tó bá ti ṣàdádá ní oríṣiríṣiri tó ti kó sọ́wọ́ lọ́dọ̀ àwọn kan rí ámọ̀tún àfà súnà ìwúlò àfà súnà láwùjọ kò ní fà àfà súnà ṣeré ẹ̀rẹ̀ nígbà ẹ̀kọ́ náà ló pàtọ́ pọ̀rọ̀pọ̀ olùjógbé náà fi lè máa wáyé tààfi rí èrò tó pọ̀ tó yìí nírò àdúgbò yìí ẹ̀bẹ̀lọ́n kó má jẹ́ kí ó rẹ̀ òtàdù wa kó má fi àárẹ̀ jẹ wọn kó má dẹ̀ ti bà wọn lọ́wọ́ báyìí kó má lọ́wọ́ wọn kó má

ẹdíjú kí á gba àdúrà àwọn àwọn máa ní wọ́n máa ń gbà ní àwádẹ̀ máa ń ṣe ọlọ́run ló máa ń gbà lọ́dọ̀ta àwọn mùsùlùmí àwọn máa ń ṣe àdúrà ọlọ́run lọ́ba tí ó máa ń gba àdúrà ṣùgbọ́n àwọn kan náà máa ń gba àwọn ní wọ́n díjú tí wọ́n gba àdúrà ó náà wá jẹ́ mùsùlùmí atúnwàbáwọn díjú atúnwàbáwọn díje kí ló fà tó fi rí bẹ́ẹ̀ àwọn mẹ́ntálítì burúkú kan tó ṣe wà lára mùsùlùmí míì wípé àkúmọ̀bítàjú àti ń gbà kò sí understand sirọ́tù mustaqim ni ọ̀ problem tó ní nìyàn kò yí understand ní tàbí bẹ̀rẹ̀ lecture yìí pé anábi fàlà sọ́lọ̀lọ́nà ó dẹ̀ kó yá sọ ábà pẹ́lá kan ọṣọ yìí ní tó dọ́gba òní tó gbádùn òní kẹ́ẹ̀tọ̀ ó dẹ̀ tún fà wọn là ní reality ni pé ọ̀nà pọ̀ láyé rẹpẹtẹ ṣùgbọ́n kan ṣo tọ́nà ọba fẹ́ tó fọ́ sí tó approve fún wa ó ní tànà bí wá ń sọ yẹn ìtọ́kù yẹn sọ̀rọ̀sọ̀rọ̀ ó ní ká má tọ́ máa wá máa ní tí àjúwà ti ń gbà tó jẹ́ ń gbà kan náà wọ́n ṣe lọ́dọ̀ tí wọ́n náà dẹ̀ ń kọ́lé wọ́n náà dẹ̀ ra mọ́tò wọ́n náà dẹ̀ ń nǹkan

àwọn àǹfààní tọ́lọ̀ bá ṣe fún aláyé lọ́fẹ̀ẹ́ alìkìyàmọ̀ ni kò tí ọ̀fẹ́ ni táyé ní àtẹni tó kírun àtẹni tí ò kírun ọ̀fẹ́ olọ́lọ́ wọn bá ṣètò atẹ́gùn àjọ́ǹgbáni àtẹni gbogbo nǹkan yóò máa jẹ tí kì èèyàn tó lọ pa èèyàn tó kún èèyàn yẹ máa rìn nílùú kó sì máa ṣíyẹ kó jì máa gbàtẹ́gùn ọlọ́run sára ṣíyẹ kó gbọ́nà mọ́ tó bá pè náà tí na bá fẹ́ sí labá fẹ́ fìrò ní gbé kalẹ̀ ṣùgbọ́n tí sì ma lọ ma máa bọ̀ a tún jáde ilá wọlé ní rọrùn ẹlẹ́ha tí ò wá ṣe ṣìnà rí tí ibi pa ma Sọ́lọ́n fẹ́ ká mọ̀ pé òun ti sáyà ayé pé gbogbo ilẹ̀ lẹ́tọ̀ sí orí ọ̀fẹ́. Ìnàlẹ́ ìdá. Gbogbo iná dẹ̀ ni mo dẹ̀ tún ní kápá kí n dánwò kò sẹ́ni tó wọn lọ́wọ́ bá ò lè dánwò ní wa. iná lè dáyàtà àmúrò lè ṣàyòdì ikú ha. rípe tí a ń pè ní kí wọ́n wà lójú ọ̀nà tọ́lọ́run. iná lè dáyàtà. alámàrí kan ni. àmúrò lè ṣàyòdì ikú ha. Ahàlùlẹ̀ hìdáyàtì hìlá bíl màkàdìrì kò sẹ́nì kan tó lè rórí rí ẹjí àbẹnisọ́lọ̀ ń bá kọ́ mọ́. ahlul hidayati illa bil maqadir. ló fà á tó bí jásípé lónìí àwọn tó máa ń sábà jẹ́ àwọn èèyàn láàmú yẹn ìkọ́ndẹ̀ láti yanjú yẹn ẹ má jẹ́ máa ronú mọ́ wípé báwo làwọn tí ò sí lọ́wọ́n ṣe wá ń rí ṣe ẹ̀dẹ̀ ní táwọn náà ń ṣe òun ṣọ́nà oníkàrùkú ló máa rí ṣe láyé o lódì wọn tọ́lọ ń kọmọ ní kálukú torí ẹ̀lọ́lọ́ fi pẹ̀rà rẹ̀ ní arrahman àdúnyá síjílù lè mu'min wàjánà tó lè ká wàjánà tó lè kafir arrahman lọ́lọ́ bá pẹ̀rẹ̀ o ma kẹ́ gbogbo wa nígbàtán bàbá fẹ́ yẹn ayé ọba tó láyé arrahim àṣàkẹ́ ọ̀run tó máa ṣàwọn ẹni tí ẹ̀nìkan kẹ́ lọ́rùn tẹ́nìkan nílẹ̀tọ́ sí kẹ́ lọ́rùn àfọwọ́n tó bá ṣe ń tọ́lọ̀ nípa ọjọ́. wọ́n iná lọ na yóò fi dúnìyà máa ń yóò ṣe bù wọ́n máa là yóò ṣe bù. àmọ́ bí fọwọ́ sọ́la ní iná lọ yóò fi dúnìyà máa ń yóò ṣe bù wọ́n máa là ó ní ọlọ́run a máa fún yàn láyé á jẹ́ kéèyàn rílé kọ́ kéèyàn rí mọ́tò rà kéèyàn nálàáfíà kéèyàn róúnjẹ jẹ. yóò fi dúnìyà máa yẹ̀ ṣe bọ́ máa láyẹ̀ fún ọlọ́mà ń ṣe fẹ́ni tó bá ń wò ó ẹni tọ́lọ bá fẹ́ràn àṣẹ fún wà máa láyẹ̀ fún ìbò ẹni tọ́lọ bá ti fẹ́ràn náà tó jọ ta ọlọ́run àti máa fún ọ̀tá rẹ̀ ló jẹjẹ láyé. wàlá yóò fi lè rí máa nà ilá lámàní àhábà. alábìnrin ọlọ́wọ̀ wá ní fúnyàn ní imán. ìlàmàní àhábà. imán ò wọlé arábìnrin ọlọ́wọ̀ ní fún ní ní imani ìlàmà ni a hábà ọlọ́wọ̀ níjá kíyàn wà lójú ọ̀nà sírátù mùsàkímù yìí èyàn ní rí opportunity rẹ̀ ìlàmà ni a hábà àfẹ́ntọ́lọ́wọ̀n fẹ́ràn ní kan tí fẹ́yẹn lágbára ìyẹn ni rọ́ àmọ́nítàwà ní kama discourage. Innal hidayata mu laysa bá ṣe ń gbàwẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ ìyá mi ti ń ṣàdúrà láti bẹ̀rẹ̀ àwẹ̀ kí ni yẹn jogo ti tọrọ tọrọ tọrọ kò dẹ̀ tí tó lọ́wọ́ iná lè ní dáyàtà àjọ̀sọ́ kan dẹ̀wà nínú ilé wọn nílẹ̀ bí wọn lágbólé wọn níbi iṣẹ́ wọn tí yẹn tún mú tí tún ṣe ṣìnà ọlọ́sàn àwẹ̀ ó ti fẹ́ra mọ́tò. Innal hidayata. Ìkọ́ tún lọ dédé fún. Amrun laysa yudrikuha. Ó ti ti pààrọ̀ fóònù òun náà máa rò pé ah, báwo ṣe wá jẹ́ ṣé ọlọ́ndẹ̀ ṣé ó ṣe ìgbọ̀dẹ̀ ṣe jẹ́ rẹ̀ ṣàtúndẹ̀ nọ́mà ṣá wọ́nlá ìwọ nọ́mà ìdáyàtà ó nọ́mà o àmúrún lè ṣe ìdìrí kú ha torí ẹ̀ kéèyàn mọ̀nà gbogbo ẹ̀sìn yìí kó wà lójú ọ̀nà tó dúró dédé ahadùnì ìdáyà ti fi lábìlì màkọ́tì ẹnìkan ní ṣe rórí retí mà ti ṣe lọ́wọ́ ìyá àti pẹ̀lú àkọọ́lẹ̀ lè hùdá sí tọ́ọ̀lì bí nàlàá àwọn kan náà bẹ́ẹ̀ ṣe lórí rẹ̀ yí wọ́n wò wá lókèrè ó wù wọ́n ọlọ́wọ́ bá ní rùpámọ̀ yẹwọ́ dúnlẹ̀ dínà káfàrú ọlọ́ ọlọ́wọ́ ní àwọn tí ó jẹ́ kéfèrí yẹn ó wọ́n lọ́kàn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wá ni wọ́n ti dágbọ́n gbà tó dọ̀ náà ti ń dán kọpí wa tí wọ́n dágbọ́n ṣe bí ìgbà tó pé ètò yẹn wà lọ́dọ̀ wọn àwọn aládẹ̀ ní ètò olóòsìláàmù ni wọ́n ń jí gbé tí wọ́n ń dágbọ́n ń lò àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe wọn lẹ́rìí fún lọ́dọ̀ wọn àwọn ní ṣùgbọ́n kọ́wàá sí ìsìláàmù yẹn ọlọ́run jẹ́ kó rọrùn fún wọn. màhàrú màtó lè nà sí bọ́ọ̀lì bí iná lára. ọlọ́run bá ní àti wà lójú ọ̀nà tó dúró déédé yìí ó jẹ́ èèwọ̀ fáwọn kan kódà tí wọ́n ń jẹ́ ẹ̀rọ fáwọn fẹ́ ni. wàkàn tó sáàpù ìlà mi bí táyé sí rí. wàkàn tó sáàpù ìlà kọ́ mi bí táyé sí wọ́n bó rọ ìmọ̀ àti ńlọrùn táwa ń ṣàlọ́lá káà máa fílì nira kankan. à orí ò máa wa ara ò ní wá kòró wá lójú ó ti fi tó ti mọ́ wa lára sábà kí ara wa ò ní balẹ̀ àwọn gbá rẹ̀ ààrẹ̀ fi lè pé bí ń pa wáyà ń jẹ wá bá fi àjẹra wa rí ní pé alhamdulillah inú ń dùn àwẹ̀ ń wá tó ń dùn ọlọ́run o torí ẹ̀ka tó fẹ́ sọ̀rọ̀ ọ̀tún pẹ̀lú àwọn àlàyé tó tún tẹ̀lé yìí àkọ́kọ́ nínú ni pé gbogbo àwọn ànájọ́ ọlọ́run ọ̀rọ̀ wata sáyé pátá sírọ́ọ̀tì náà ọtọ tí wọ́n tọ̀ ojú òpó tí wọ́n tọ̀ rèé ààrá ànábì kan kò sí nínú àkọọ́lẹ̀ kan pé kan wà nínú ànábì ọlọ́run tó ẹ̀tọ̀ táwọn náà dẹ̀ náwọn òwe kan tí wọ́n fi ha díá káàkiri báyìí ẹ lè bèèrè lọ́wọ́ kí wọ́n dá orúkọ ẹ̀sìn wọn nínú ìwé ọwọ́ wọn orúkọ ẹ̀sìn tí wọ́n náà wọ́n ń ṣe táwọn fúnra ara wọn fún lórúkọ yẹn ẹ lè rí nínú ìwé ọwọ́ wọn yẹn ṣùgbọ́n ìsìláàmù inna dina inda Allahi al-Islam tóbi tó máa إسلام. sìn lọ́dọ̀ tó wọn ọlọ́run tó máa gba islam ni ó wá jẹ́ káwọn pé ẹ̀sìn wà lọ́wọ́ àwọn èèyàn míì tí wọ́n ṣe láyé o ṣùgbọ́n kìí ṣe tó ń rán wọn lakum dinukum waliya din ìyẹn lọ́lọ́ ní káàdàbí sọ fún àwọn kèfèrè ìdáná pé ẹ̀yin náà ní tẹ́ jùs lẹ́sìn ẹ̀bọ́ mú yẹn waliya din ẹ̀sìn tèmi ní tèmi Ìtí wá látọ̀dọ̀ lọ. Tàrọ títù kú máa lẹ̀lẹ̀ máa ha jẹ́ ti ilẹ̀ báyìí bọ́. Tàrọ títù jẹ́ káàmà kó orí tó ń wálẹ̀ sí orí tó mọ́. Tàrọ títù kú máa lẹ̀lẹ̀ máa ha jẹ́ ti ilẹ̀ báyìí bọ́. Lẹ́ìlú ha. Kanáà rí ha. Alábìnrin ó dojú ọ̀nà tó ń fi wálẹ̀ sí ìdíṣẹ́ kò sí contradiction kankan nínú òfin ọlọ́run nínú alùpùrá nínú hadith anábi sọ́dọ̀tọ́lá kò sí kankan nínú ẹ̀tọ́ contradict ara wọn kò sí tó wà ambiguous kí ni yóò yé ní àti ẹ̀mọ̀dúnmẹ́ àmọ́dúnjú ẹ̀ àtàkàn ṣe náà ní rárá o lẹ́yìn kankan lẹ́yìn ló ha kàná ha rí ha kò sí tẹ́ ẹdẹ́ lágbàáyé tẹ́ ẹ̀ ní ipa jẹ́ kírùn rẹ̀ a ń tẹ́ ní a ń ṣàlọ̀ lálọ́dọ̀ wa wọ́n ṣe ń dì ni lẹ́yìnlò ha kaná ha rí ha òru ìsìláàmù tó ń fílẹ̀ yìí ọlọ́nìkà láti sọ fún wa pé òru yẹn dà gẹ́gẹ́ bí ọ̀sán náà ha ha clean clear kò sí ń tán ọmọ wa ò lè rí nínú ìsìláàmù ibò míì ni àìwò wà kò sí nínú ìsìláàmù obìnrin ò dé bí kò sí nínú ìsìláàmù obìnrin tọ̀ wá kò ní mọ́ ká wọ́n yípo kàábà kò sí àtìmáyà demonstration lọ́wọ́ lẹ́yìn lọ ha ọ̀rọ̀ pẹ́bì kọ́ wà tó bí ọgbọ̀rọ̀ dé àwọn ní ààyè nínú mọ́sílì ká má ṣe látò ní káwà wà lẹ́yìn káwà wájú ká má dàpọ̀ mọ́ra wa kí tìtìnà máa ṣẹlẹ̀ kí ṣù máa ráyè wọnú mọ́sálásí kí wà lá àwa ò ní tíra tọ́mọ wa kan ò lè gbé lẹ́yìn lọ àwọn àgbàgbà àwọn àgbàgbà àdájú àtọ́mọ kankan ò lè ṣe ọdún orí òtí ìgbé tó bá sáìlẹ̀ wa ya wèrè kò sí nínú Islam lẹ́yìn lọ ha kánáhàrí ha kò sí nínú wípé ó ti lè lo kíní omi zẹ́mìzẹ́mì àjọ mọ́ni habasada àjọ mọ́ni àwọn nǹkan bí wà lọ́dọ̀ àwọn ẹlòmíì tí o bá ti fọmọ ogójì ọdún tó bá lò ayíwọ́. tàrọ́kìtù kan alálùmá múlẹ̀ nínú islam pé àti múlẹ̀ báyìí. lẹ́yìn ha wíwo lẹ́nu kíní kan wo kò sí o. lẹ́yìn ló ha mi kó rere mo kẹ́ náà kó rere. láyé sí gòhán ha ìlà ha ní. arábìnrin ẹnìkan ò ní kúrò lójú ọ̀nà tó dáa tó báyìí. láyé sí gòhán ha ìlà hàlì. ẹnìkan ní yẹ gẹrẹ kúrò lójú ọ̀nà ẹ̀sìn yìí ìlà hàlì àyàfẹ́ ní tó ti parun ọlọ́mọ àyẹ̀kí àti ìpanu ọlọ́mọ àjà panu ojú ọ̀nà tó dúró dédé olójú ọ̀nà al-Qur'an wa sunnah ojú ọ̀nà al-Qur'an wa ìyẹn ni ojú ọ̀nà tọ́lọ̀ ọba sọ àti náà sọ bó ṣe lẹ́sìn ìyẹn ni tọ́rọ ọba ń kò wá sí nínú alkùrán tọ́rọ ní fa ìsà na za'a tó fi ṣe èyí farudduhu ila Allahi wa rasul ìwákò solúṣàn lẹ́ ń wá lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má dá mú jìnà mọ́ ẹ̀ṣà máa lọ wọ nínú alkùrán ẹ máa lọ wọ nínú hadith solúṣàn nìyẹn lórí alámọ̀rí ẹ̀sìn ojú ọ̀nà tó dúró nílé nìyẹn ojú ọ̀nà tó dúró nílé táwa yìí nínú àwọn oríire tá máa rí pa ṣe ń bẹ̀ ẹ̀rí pé àwọn mùsùlùmí lánìírún àwọn aláníká kírùn kó dẹ̀ dọ́gba káàkiri ayé àwọn aláníká ṣe hajj lásìkò kan lọ́dún tí gbogbo mùsùlùmí àgbáyé dẹ̀ máa parapọ̀ sí àyè kan ṣo lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ lọ́dún nínú oṣù kan náà lásìkò kan náà ọjọ́ àrọ̀fà ọjọ́ kan ṣe náà ní gbogbo mùsùlùmí ayé kò sí ibi tí ìṣọ̀kan yẹn tún ti lè wá kò sẹ́lò lè láyé kò sírò owó tí àwọn tí kìí ṣe mùsùlùmí kò sírò owó tí wọ́n lè ní wọ́n fi gbogbo ayé lọ́lá wọ́n lè fúra ọjọ́ pọ̀ kán wà lọ́kàn. dàrákì tún fi ikú ṣe ṣe ẹ bá ṣe ń sọ pé àwọn mùsùlùmí àti lẹ́jù àti ṣe kíníkan jù àti ẹ̀ náwó àti ẹ̀ náà gbogbo ọlátà ń jẹ gbogbo àǹfààní tá à ń jẹ ni pé torí pé ìsìláàmù wa torí bọ́lọ̀hún ló ṣe o wallahi torí pé fúnra ara ọlọ́run ló dìsáyẹ̀ ní o apá alárúbáwá pàápàá ò láti dìsáyẹ̀ kí náà ní tán fi fẹ́ pè wá láyé kí gbogbo a máa bọ̀ wá ṣiṣẹ́ hajj lọ́dọ̀ àwọn lọ́lọ́dún lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ẹwà rẹ̀ tá ń gbà lọ́wọ́ ẹ̀ wọ́n náà kan náà ń gbà rẹ̀ ń ṣẹ̀mí láwùjọ ààrẹ mùsùlùmí lẹ̀dé ó dẹ̀ bú ààrẹ tí wọ́n mọ́lẹ̀ bí tipátipá láti mọ̀ pé ààrẹ kan wà ń ta lára àwọn àmì ìgbọ̀n mọ̀ pé wọ́n ń gbá tiwa ló ń bá wa tún kà ààrẹ tiwa ló lórúkọ láyé tún mọ̀ àwa kọ́lá ṣe bẹ̀ o tààrà jí tó fi kún mú ṣe yìí ayé ìjẹ́rí tó dúró dédé láwà kí là ń wá káwà mú sí. láwọn tẹ́tí ló bá àdáhùn máa kíta balọ́hì wà sunnati. àmábìnrin nǹkan méjì tí mo fílẹ̀ fún yín rèé tẹ́ẹ̀ máa rìn lójú ọ̀nà tó dúró dédé tẹ́ẹ̀ lẹ fi ń ṣòfin ẹ̀sìn àwọn bá ń kà fún ìwọ̀ tútùkùtù. láǹtẹ̀bí ló bá ń dáhùn máa. arábìnrin ẹ̀ ní sọnù lẹ́yìn kan méjì. kìtàbà Allah. àkọ́kọ́ náà ní alukur'an. wa sunnati. ẹlẹ́ẹ̀kejì ní hadith. al-ilmu qala Allah qala rasuluhu qala as-sahaba hum ulul 'ilm. Àlàílmù kọ́lá lọ́wọ́ kọ́lá rọ́sọ́lọ́gẹ́. Ìmọ̀ tá máa fi tukọ̀ àwọn èèyàn láyé, kọ́lá lọ́wọ́. Tá fi máa wà lójọ́ ọ̀nà siratu mustaqim al-ilmu qala Allah wa la kasha ni gbogbo gba kama okilo wa nínú al-Qur'an ṣe tí mo nse ṣe o dọ́gba pẹ̀lú kan tó wà nínú al-Qur'an qala rasuluhu gbe bàbá te wa nbi lónìí gbe brothers and sisters e mama wa nte fi mama wo pe se nte se lagele ni tí ó pàdé pọ̀ pẹ̀lú yọnú ọlọ́run ẹbèrè lọ́dọ̀ àwọn afẹ́ẹ̀sìn alhamdulillah ọlọ́run ti ní ṣe ẹ̀nà ní ṣe kan láàrin yé bí tọ́lọ̀ bá ti fi kẹ́ afọ́wà mo fẹ́ dáwọ́ ní nǹkan ni kí nǹkan náà mo gbà lérò kan ní kí n náà dáa ti máa ń yẹ̀wò ẹ̀yẹ́ sọ́bà sọ mi pé kẹ́ẹ̀yẹ́wò ṣọ́nà dá ìtànìkẹ̀lọ ẹyẹṣẹ́wò kẹ́tọ́ lọ ṣiṣẹ́ ọlọ́run afẹ́ẹ̀sán wá sọ ní kókò tó tó jẹ́bẹ̀ nínú ìsìlámù wọn tí kì í ṣẹ́sìn gan ẹbẹ́ tajà ní ni ṣe tìmẹ́tì ní kí n ta ní àbí fláwà méjèèjì ni mo náà pọ̀ tí mo náà wọ̀nyàn ní dẹ́pò tí wọ́n lè máa já fún mi ọlọ́run sọmi sọ́nà èwo ló máa jó wèrè fún mi nínú ẹ̀. alìrìnlẹ́mù kọ́lá mọ́ kọ́lá rọ̀súlù kama alamana sọ́rọ̀ sọmọ alìkùrán bó jẹ kọwa náà sọ́rọ̀ àdìsọ́ nínú alìkùrán ló jẹ kọ́ àwọn ìyẹn ni wàá ṣe ìyàwó ẹ má fi ìbínú ọlọ́run fi pílẹ̀

So ẹgbẹ́ gbogbo àlámọ̀ rí sọ́dọ̀ ọlọ́run. Wàyí tàdà látún fi ṣe ìfàrùtúrù ìlàláàgì wàrà tó. Ọdá ọmọ mi tó wá fẹ́ lọ́lé ọkọ̀ yìí nǹkan bá ọ̀nà Ẹ̀dẹ̀rí pé gbà tí ànásù látọ̀dọ̀ <laughs> tẹ́tẹ́ làwọn yẹn ta ń ti wọn tẹ́tẹ́ máa pé tẹ́tẹ́ ni wọ́n ń ta ni pé ìmí ń gbà ní jẹ ẹ̀bá rípọ́dún tó kọjá ọjọọ ọjọ́ ọdún àwọn ọgbà rẹ̀ tí wọ́n ti mú dèsì yẹn ìtẹ́tẹ́ máa pé ni wọ́n ń ta pé wọ́n kí mú kalẹ̀ mẹ́fà wọ́n lè mú tọdún tó ń

yìí tẹ́rọ àwọn ẹlẹ́yìn òkèjì ọ̀hún ṣe sọ́là ò jẹ́ all scammers. فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. ìyẹn náà lébi wá rò wípé ẹ̀bọ̀ afro tí wọ́n ń ya scan náà ẹ̀dẹ̀ náà lè yẹ iṣẹ́ wò a lè yẹ iṣẹ́ wò ó ti yàtọ̀ scan tó ń sọ yìí ultrasound sáà ń ṣe kò sí kọ̀kan nílà tó sọ fún wa rí pé ọmọ yẹn o olóríire ọmọ ní o ẹlẹ́mìí gígùn ọmọ ní o oníṣòwò àgbà lọ́mọ yẹn o kò sí kọ̀kan nílẹ̀ tó fẹ́ sọ bẹ́ẹ̀ fún wa wọ́n kàn máa rí awọ fẹ́lẹ́ tó bonú tí ò jẹ́ ká rí ọmọ kókó yẹn ó lákan wá bí máṣínì kan tá máa gbé kíní bíi máàsì láì fi orí ikùn ẹ́ kìí jẹ òkú kékeré báyìí a máa gbé pẹ̀lú àwọn máa yí báyìí orílẹ̀ wọn máa jẹ́ káàrí tó wà nínú náà pẹ̀lú àṣẹ ọlọ́run látara irinṣẹ́ ìgbàlódé eléta ń lò ń sàrẹ̀ lè rí bẹ̀rẹ̀ nípa ọmọ yẹn yí ẹsẹ̀ ọmọ yẹn yí apá omi ọ àrí omi ṣe ń sọ orí pàṣẹ níta lè rí òjìyàn náà lọ. Tẹ́tọ́ ma yẹ bá dáyé ṣóhun ẹ máa dùn bí jù sásọ̀ àbúlọ́wásí àmà. Tẹ́nà lẹ́gẹ́lẹ́gẹ́ tó máa rẹwà bí ìyẹn náà ní kẹma wá yẹṣẹ́ wò ó yàtọ̀ sí scan. fa ìrìntànà ẹ̀sáàtọ̀ ọ̀gá sọ́rọ̀ ọ̀gbọ̀n mustaqim. fi ṣe ìfarútùrù ilallahi war rasuli in kuntum tu'minuna billahi wal yawmil akhir. torí ẹ̀sọ́ ń bá adẹ̀rí pọ́pọ̀lọpọ̀ yẹn bàbá wa tọ̀wọ́lọpọ̀ yẹn yáwà yìí wallahi àníyàn yìí já gan-an ṣùgbọ́n àwọn èèyàn kan tí wọ́n náà náà kéwú ọ̀daràn ni wọ́n ọ̀daràn ajẹ́gbodò tó ń wẹ́ni fúnra ni wọ́n tó ti rí pé àwọn èèyàn bá ti là táwọn èèyàn bá ti mójú ọ̀nà dáadáa wọ́n ṣe wò kán jọ ẹni àgbàlagbà ní bàbá ìtorí tọ́lọ́run àgbàlagbà tí a máa kó bàbá tí mo ń wò ìyá ti lọ́mọ ọmọ ọ̀nà ọdẹ ọdẹ gbé kámẹ́rà síwájú ẹ̀ ọdẹ ní ọdẹ ní ọ̀lẹ̀ múdẹ̀tì àwẹ̀ kalẹ̀ ìdí bàbá àwọn mú kalẹ̀ àwọn kan ní kò dá wọ́n fi mọ àsìkò wọ́n ṣe ń lo gbogbo yẹn sáàdọ́bì ló mú yẹ wá wọ́n rẹ̀ tó ah, àwọn àgbàlagbà kan wà tí wọ́n tún jẹ́ agbáyẹ̀yẹ́ báyìí àwọn àgbàlagbà kan wà tí ra káyí wọ́n tún tó padà sẹ́yìn lílẹ́gbì yìí ah, àdọ́wò o ah, lórí o wíwà lórí ilẹ̀ wọn a máa bá lẹ̀ jẹ́ ní ọ torí pé méjì làgbà àgbà májẹ̀ ó bàjẹ́ ló máa gbẹ̀ ẹ̀sìn tí wọ́n ṣe wà àti tán pèpè sọ́dọ̀ tó yíṣẹ́ àwọn àgbà tó bá lè bàjẹ́ kó bàjẹ́ àwọn àgbàkejì ni ẹ. alikulu fi àwọn ènìyàn lọ́rọ̀ ọ̀rọ̀ àtọ̀rọ̀ jíṣẹ́ kò mú fún wa. alikulu fi hada zamani mudarrizun. lọ́nà tó gún régé là ń pè yìí là ń pè wá sí ká dúró lójú ẹ̀ ẹ̀dẹ̀ni ká alikulu fi hada zamani mudarrizun. àwùjọ sáà nù lọ́wọ́lọ́wọ́ ìgbógbó yẹn ti wá di sáà gbogbo yẹn ti kọ́lá gbogbo yẹn ti di ṣe ọ̀tọ́rítì ti pọ̀ jù wọ́n ka lókú mudiru mudiru mudiru mudiru wọ́n ní kú irú mùdíru wo ni wọ́ kí ni Awọn ṣe dárọ̀ original rẹ̀ àwọn authentic mùdíru rẹ̀ gbogbo bí tí a fa súnmọ́ bá ti ń darí àwọn gidi nìyẹn wọ́n ní kúndùn ọlọ́run wá ṣe mi àti ní mò dílù àkòyẹ ká fi táìtù mù ní wàlíkúlù fi ìrìn ọmọléèké wa pàápàá tó bá ń ṣe rú ẹ̀ ó yẹ ká ṣe báyìí bù torípà náà bí ṣe rú ẹ̀ fún báyìí ọmọléèké wú ẹjọ́ kí náà náà abdullahi bin mas'ud sallallahu alaihi wa sallam anhuma an abdullahi wa umar abdullahi bin umar anábi ṣe báyìí gbà kẹ́lẹ́lẹ́ tí ṣọ́kọ̀ tó ti jẹ́ ọ̀tá ni wọ́n abdullahi wo ni ọ̀nà muhammad àbúláàmà ọmọrù ní ìkíyàn rẹ̀ ní eré kíyàn ṣe mọ̀ ìwọ mẹ́ ní ṣe wá rí fi mọ́ ọdún mọ́ ń bèèrè ní bí kẹ pàdé ọmọ lọ́nà kẹ máa bèèrè pé ẹ ti mọ́ bàbẹ́ mọ̀ jẹ́ wá kí lórúkọ ó ní ohun Fatima Fatima Fatima wọn ní Fatima Aisha ni ó wá dárúkọ wá balẹ̀ aṣíra ṣe jáde báyìí ó ṣe jáde báyìí ìyẹn lànà bí ṣe fún Abdullahi bin Umar bin Umar ọ̀jọ́nà ó wá ṣe wá jáde bó ṣe jáde wọ mẹ́rin rí ó yá èrè fa fásitì sẹ́yìn ìyáṣọ́ tó lọ́mọ́ra yẹn fásitì ó fa anábìtẹ́ èrè fa tuntun fa ó tún rú aṣẹ́ sókè sí anábì èrè fa tó fi wá fàdé ní sùsàkì tánà bí fásọ pé ìzáàrí mọ́mín ní sàárì ibi tí aṣọ mọ̀mí lọ́kùnrin ma máa dé o ibi tánkọ̀ ní sáàkùnrin láti ojúgún bèbà yìí láti orúkún bí títí jẹ́ kókósẹ̀ sàárì ibi tánkọ̀ ní sàárì yẹn arábìnrin ìlàjí rẹ̀ ó náṣọ mọ̀mí ma máa dé ìrìwáyà hadith omi ìtànà tún wá fi ṣèjẹ̀kù fáwà lúmọ̀ ìpé ó tiẹ̀ wá fẹ́ gùn kọjá ìlàjì sáàfù yìí arábìnrin kò wá gbọ́dọ̀ kan kókó tẹ̀wọ̀ kò gbọ́dọ̀ kan kókó tẹ̀wọ̀ yẹn Àwọn kan wà ìtẹ̀mítà wa ń lò ní àwọn náà wọ́n darí àwọn èèyàn. Àwọn tó bọ́nà sáà náà bìrẹ̀ lù. Wàlìkúlù fi ìlìmì lè hajì ìfí mú hajì tán. Àwọn tó tẹ̀lé lànà tọ́lá àti jíṣẹ́. Tẹ́kọ̀ tọ́rí ti àwàlọ́wà lórí àga yìí, ayédẹ̀ ń gbọ́ wa. Lẹ́yìn ala sirat mustaqim. Fa kayfa yukhrijuna an-nasa ila sirat mustaqim àwọn tí ò sí lójú ọ̀nà tó gún régé tánà lérí àwọn sọ̀hábà lé lórí àwọn tí wá fẹ́ tọ́yàn tó jọ ọ̀nà yẹn mustahil faqad shay la you can never give what you don't have wal fiqhu inda an-nas amrun hajinun ọ̀rọ̀ masala fiqhiyya tí wá jẹ́ sáàrẹ́ tí wá mọ́ ní pé gbogbo wa náà la lè ṣe fátíwá a lè ṣe fàtàwá fàtíjá

tónúkàlùkù wá ń sọ ní bọ̀rẹ̀ sí. Wàlúkòlù yóò fò sí nìkan nínú fatuwa àgbákò. Latest fatuwa Ìkánú ẹ̀ nìyẹn. ní tẹ̀ ń gbọ́ nísìnyí. Agbóbìnrin ilẹ̀ ń láàárọ̀ nígbà tó ṣe tán. I'm very sure pé gbogbo ẹni tẹ̀ wá ń gbé tètè tí ẹ̀ rárá fi tán. tán lọ díẹ̀. ṣùgbọ́n àti gbọ́ àwọn latest fatiwa tó jẹ́ fitina fatiwa fitina fatiwa wípé tẹba ti jẹ sàhóòlì tán ẹ̀sùn ìgbà tẹba jí àtùkàtùbà yìí àwọn àwọn àdéṣù kúrò sí ìwòlà àdéṣù ìwà àwọn ẹ̀yìn ìjà ìṣòkò wá náà torí kò sí ọmọ ìyá kan lórí sẹ́ndì kìíní fídíò kan jọ ní tó lòun wá wá wá ah, kí lọ wọ̀nyá ìtún sọ yìí ọmọ ajẹ́kà ara bí ma rẹ́ndẹ̀ useless ní pé ṣó tán

الصراط صراطا مستقيما إلا بستة kátó lè sọ pé ojú ọ̀nà tí yàn ń sọ ojú ọ̀nà ẹ dúró déédéé nǹkan mẹ́fà tàbí kalẹ̀ gbọ́dọ̀ pé. ayọ̀kùnrin mustaqima. ojú ọ̀nà yóò ojú ọ̀nà tó dọ́gba ni ṣébi tí mò ń rìn ṣébi tó tí mò ń rìn tó lẹ́yìn tó lọ́la ṣé kì í ṣàṣedà ni mò ń ṣe mi wọ eré dàbí ọ̀rọ̀ àwọn sàhábà ni radiyallahu ta'ala anhu tánàbí rán àwọn ikọ̀ yẹn jáde tó fẹ̀ nìkan ṣe àmìrù wọn ẹni tọ́rọ ní kó darí wọn tánàbí àpọ́ìn sallallahu alaihi wasallam radiyallahu anhu nígbà tán débi tán dáa ní méjì ọ̀nà ó bá pàṣẹ fún ọ̀gá wa lọ́rọ̀ wa níṣẹ́ torí ìmáàmù yí mùdírù yí wọ́n lè rán ilé kò tún tó burú bẹ̀ sábàtìgbà kó lórí wa ní wọ́n abe ka náà wọn akẹ́fà lára anábì na sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn àfáàsúnà làkàn kí ń lò lòkulò tá máa fi ẹ̀lẹ̀ bá àwọn jọmọ́ àbọmọ tí ni kókó rán

àwọn tó sọ kan jágẹ̀ pẹ̀lú ọpẹ́ ẹjẹ́ máa wọ́n náà àwọn ẹni a but olórí wá ní àwọ̀ ọwọ́ àwọn akọ̀rọ̀ àwọn sọ́dọ̀ ànábì padà pé ó dàkọ́rọ̀ ti fẹ́ yíwọ́ àmì tó wá ti dáràn nínú àbáyò káwọn tọ́tẹ̀ láti olórí ni tí wọ́n fẹ́ ṣe tí wọ́n fẹ́ wọ́ná àbáwọn tí wọ́n yarí pé láyé títẹ̀ láṣẹ kò gbọ́dọ̀ délẹ́wì àlèwọ́ná

tó straight káwọn yọ tara ẹ sóríire má jẹ́ sábà bí ìsọnù ìṣìnà fáwọn èèyàn. لا يكون الصراط صراطا إلا بزيتدين. ká tó kojú ọ̀nà lójú ọ̀nà tó dúró déédéé àfi ká márùn-ún mẹ́fà yìí. Àkọ́kọ́. na láìwíjájà fi yìí. pé ọ̀rọ̀ táà fún àyẹn ń sọ fún wa, àlàyé tó ń ṣe fún wa, òfin ẹ̀sìn tó ń kọ́ wa, kò máa kọntradìtì ara wọn láìwíjájà fi yìí, kò máa rí ségesègi gbà, kí làfà yìí ń sọ yìí. Ọ̀nà ìlànà, kò ṣojú ọ̀nà tó dúdé ní tọ́rọ àfábá ti ń takora wọn tí fatiwa ẹ̀ ti ń gbára wọn àbí tó ti ń takọ hadith àbúntakọ àwọn èrò síwájú tí wọ́n gbádùn ọ̀rọ̀ yẹn ojú ọ̀nà tó ń fẹ́ mú ọgbà yẹn fi hí ẹ̀yìnjáàjù

gbẹ́tẹ̀rẹ̀ àti sàjẹ́ kí gbogbo ayé rí jẹ́kọ́ wo fọ́fà orúkọ ló wà ń bẹ̀ ká sọpéjì ẹ̀ ṣàlàyé ẹ̀sìn nìyẹn dẹ̀sọ tó ṣílẹ̀kù kalẹ̀ pẹ́tọ̀ wọ́n tí mo sọ yìí lílẹ̀ kamọ́ọ̀lì tùtàbárẹ́ ni tó sí ní ẹ̀rí mi tó yàtọ̀ sí ẹ̀ẹ̀dì ṣàlàyé ò ẹ̀ẹ̀

ó gbọ́dọ̀ jọ́nà tó fẹ́ mú àwọn èèyàn lọ síbi tá a fẹ́ dé. yóò sí lò sálíkà ilẹ̀ àlìjáná dé. àlìjọ́nà la fẹ́ dé àbí gbogbo gbogbo à ń lọ. àjọ́nà la ń lọ. akínú lásìkò à ń bẹ́lọ kójọ kó gbà á. ẹnìkan tó ní ká lọ lára ìgbà tó bá ń wà. ó fẹ́ ká pẹ́ ká tó wà àlìjọ́nà táwa fẹ́ wọ ẹni. àbí kò fẹ́ ká wọ rárá. ṣọ́ yé wa ojú ọ̀nà yẹn ò gbọ́dọ̀ ojú ọ̀nà eléyìí tí kò ní máa jásí kó ń fọ̀ wá lọ ká lékún ká lékún ká lékún lẹ́sìn ó gbọ́dọ̀ máa fọ̀ wá ní lẹ́sìn máa rí pé bẹ́ẹ̀ wà láwùjọ ń bí lónìí àtìbàtírù àwọn sáàdù àti dáwùjọ yìí ẹlòmí tẹ́lẹ̀ fìlà ló ń dé lóbìnrin ó tún nísìn mashallah, ó ti wọ jìlìbá ẹlẹ́mí ó ti wọ nìkọ́ bí wà tí òdòdó ṣe gbọ́dọ̀ máa dìde èèyàn lọ nìyẹn kéèyàn máa lékún sí kéèyàn máa lékún sí ìlàlẹ̀ jannati ṣùgbọ́n tó bá fi nípa tí rí pé wà sí yẹn ní sí ìdáwọn ẹni tẹ́nìkan tó sọ pé kódà kóyá pé nù náà kò ní kọ́kọ́ ẹ̀hàn lágbẹ́lá náà àwọn ọjọ́ bára pàdé lọ́rùn ẹ̀sìn pè ó ti clear bẹ́ẹ̀ ń sìn à ní problem mọ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ nítàdẹ̀ ń pè ní sọ̀rọ̀tù mustaqim ọkàn wa gbọ́dọ̀ balẹ̀ pẹ̀lẹ́ tó ń darí wa a gbọ́dọ̀ rí pé òfin Ọlọ́run ló fi ń darí wa gbọ́dọ̀ wọn náà tó máa sọ́kútọ̀ mi sọ pé mo pé o ibi tí mínà bá kù sí kọlọ́n tó méṣe ṣùgbọ́n ẹni tó sílẹ̀ fún ẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀dàfà tó náà lẹ́ti máa rí ẹni tó máa gbà pé bóyá ah, òun ṣe títí ah, àdéhùn mo lò mo para mo sọ̀rọ̀ kọ́njọ́ ní mo dẹ̀ka àdéhùn mo dẹ̀ka àdéhùn رابعا a أن يكون أقرب طريق ojú ọ̀nà tó dúró déédéé. ayọ̀kùnà àkàràbà parí ike. kò gbọ́dọ̀ dójú ọ̀nà tó máa wá gùn túnútúnú. àṣírá agbọ́dọ̀ rí pé ẹwọ ní ẹ̀rí ń tẹ́ẹ̀sọ yẹn ẹwọ ní alkùnrin sọ́rọ̀ báyìí sọ́rọ̀ báyìí ayà báyìí adàkọ́tà al-Qur'an suratul azal verse 59 kúnníkà alkúlọ̀wò ọlọ́run ti sọ fánà bí ní yáyọ nàbí yóò kúlẹ̀ azúwájíkà wà bá náà ti kàwàlì sáàdì mọ̀mìnì dìní na àlèhìn na mìjẹ̀ nàbí bí hìn dáríkà adìna an yóò rọ́fnà fọ́lá yóò dé ọlọ́run ti sọ òjíṣẹ́ sọ fáwọn ìyàwó rẹ̀ ayà alkùránì láwá sí rí ipé kí wọ́n obìnrin wọ jìlbáàbù kó kan lẹ̀ àwọn tọ́wọ́ wá sọ pé kì í ṣe sìn àṣà ni agbọ́dọ̀ rí ohun tán fi gbélé láṣà nínú alkùránì wa àbíkárí ilẹ̀ àbíkárí nínú hadith ní àṣà tó yìí bá ṣe jókòó tàà ṣe lẹ́ṣọ̀ lọ́wọ́ yìí tàbákà kankan ọmọ ìyá mi náà ti ń browse tó ti ń wò ọlọ́májá sọ̀sọ̀kúsọ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sàn ní ń hmm, kò wọlé bí wọ́n ṣe ń rìkọ́rì lọ́wọ́ yìí àwọn ẹ̀kan wà ní comment section àwọn ọmọ oníkàlùkù náà wà kọrí ṣírí yìí síbẹ̀ tàbákà kankan tàtútùkùtù ẹlòmínà ti rí sẹ́ńtírì tàbà ẹkọjá sẹ́ńtírì tí àkọlẹ̀ máa bógbò ẹnìkan ẹ má jọ dé orí mọ́nà agolo

ojú ọ̀nà yẹn gbọ́dọ̀ clear. kọ́ mi sàn. akẹ́rùn bẹ̀. ayé kò wá sí a ọ̀nà yẹn gbọ́dọ̀ jọ́nà tó gbòòrò ọ̀nà ojú ọ̀nà Islam kì í ṣojú ọ̀nà tí wọ́n máa déyàn mọ́nú kóló tẹ́nìkan máa máa sọ pé ò gbọ́dọ̀ ẹ jẹ́ kí wọ́n tú àwọn wọn lẹ̀. lílì máa ń rí ìnà àlẹ́ yìí. ẹ jẹ́ kí wọ́n jẹ́ káwọn ọmọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ jẹ́ kí ẹ wo àwọn ará bí náà nísìn àwọn tí kì í ṣe mùsùlùmí yẹn táwọn ọmọ bá ti lọ sí institution lọ́sùn mọ̀ fún àwọn tó wà ní yunifásitì wọ́n ti gbọ́n ti màṣọ́ wọ́n máa ń mú ọ̀nà ọmọ wọn ni pé kọ́ má bá o torí tó bá ti mú wa lọ́rẹ̀ẹ́ tó bá ti mú àwọn ọmọbìnrin wa lọ́rẹ̀ẹ́ mú àwọn ọmọkùnrin wa lọ́rẹ̀ẹ́ a máa ṣàlàyé fún pé look my dear brother my dear sister kí ló tó ń gbé ìsáàmà rẹ̀ islam is the way pé ha ah, islam is the way báwo àwọn ah, ìlú ah, tí wọ́n náà ṣe náà is the way inú ó yàtọ̀ síra wọn so ṣé kí n ṣàlàyé fún ẹ don't worry mi ti ẹ̀ ní ti bẹ́ẹ̀ lo kùránì mi fún ẹ jẹ́ kí n gbèbí tó wà lọ́wọ́ ẹ tọ́wọ́ mùsùlùmí bá hi àwọn ará yẹn kò ní pẹ́tọ́ tó máa jù tó ṣẹlẹ̀ ó máa délé ẹ̀ máa rí pé sísẹ̀rẹ̀ máa change Nehemiah 8 verse ah I'm going to send it to my mom tó bá ti send it to mom ẹ̀bá ìkú do you have your, your Bible with you there uh, yes kí ló ṣẹlẹ̀ bọ́sẹ̀ kí ló ṣẹlẹ̀ mọ́mí go and check Nehemiah 8 verse 4 ẹwọ́ ó ti ẹ̀pọ̀ gan wọ́n tún ti fi tálùwà láwọ́ àwọn ọmọ mi náà mo ti rí ọ̀rọ̀ èyí tó gbà yìí nínú àwọn kan náà. ayẹkùnà mùtàwọn ìjìnà ọ̀ọ́ wà tọ́rì ìkùnlẹ̀ wà ní dúlímù sílù láyé sí ìṣòro ìhòòhò. ó gbọ́dọ̀ jẹ́ ojú ọ̀nà kan tọ́nà mi ò lè dìfíìsì ẹ̀ ẹjọ́ tó tọ́ lọ́hùn ẹjẹ́ agbé gbogbo sáńpẹ̀ lẹ́sìn kalẹ̀ láyé lónìí káwá gbé ìsìláàmù dúró báyìí ká máa mú wọn wá ní kankan kódà ẹ pa gbogbo àwọn ẹ̀sìn yẹn pọ̀ wọn tó kan lẹ́gbẹ̀ẹ́ Islam tẹba ti rí ẹ̀sìn tó lò fẹ́ gbígbàgbàgbà pẹ̀lú Islam ẹ ma ń kó wọn padà ọrùn ẹ ma ṣẹ́ ni ó fẹ́ kọ́bù pẹ̀lú Islam ó ma kán lọ́rùn ma kán ní wòlì ojú ọ̀nà tó dúró déédé bọ́lọ̀ ojú ọ̀nà tẹ́ pé ó ma jẹ́ jẹ fáàrí tẹ́ẹ̀ní rírú ẹ̀ nípò mí àwọn ní ma ṣe wà ní lónìí mo ń wọnú mọ́sílì for the first time bí mo ṣe dé àṣìtẹ̀yà sí mọ́sílì inú ilé ọlọ́run tàbá ti dé ilé ọlọ́run ní kí dídí gbogbo mùsùlùmí ká máa jọ́sìn bẹ̀ tàbá wà lórí ìrìn àjò bí tí ó ń bá ká mọ́ àkírùn náà nìyẹn mọ́sàlá tàbá ti rí bẹ́ẹ̀ àti kírùn lọ ìsáwọn brọ́dà wa bèèrè náà ni pé àwọn lẹ́kṣọ́rà wa sọ̀rọ̀ nípa Ahmadiyya àwọn afẹ́ bèèrè pé Ahmadiyya àti àwọn Shia àtàwọn Tabligh ṣe ṣe kan náà ni wọ́n ń ṣe tí wọ́n fi kí ṣe mùsùlùmí ni àbí gbogbo tí wọ́n ń ṣe ní kí ni ìdájọ́ wọn بسم الله الحمد لله وصلى الله وسلم وبارك على محمد وعلى اله وصحبه ومن والاه اللهم اغفر لنا ولشيخنا اللهم زدنا علما وفهما ìdáhùn sí ìbéèrè tí ọmọ yàwá tí wọ́n béèrè akọ́kọ́ náà ọmọ tí ó padà sí ọ̀dọ̀ ọlọ́run ní kò pẹ́ ìkọlọ̀kọmọ́ṣẹ̀rọ̀ wa ṣẹ̀wọ̀n náà jẹmọ̀ àdìjẹ́ ìná kọlọ̀kọmọ́ wa kẹ́ kọlọ̀n kí ó bá wa kẹ́ bó bá ṣe ní ọmọ àdìjẹ́ ìná abẹ́ ọlọ́run bá ọmọ náà kí ọlọ́run bá ṣe ní ọmọ àdìjẹ́ ìná fẹ́rẹ̀ bàbá ọ̀rọ̀ àwọn òbí ẹ̀ lójú nǹkan ńlá ní tí ọlọ́ọ̀bà gba ọmọ lọ́wọ́ òbí ìtógbà ní kòkó pàápàá ó máa ń fi òbí kámà tí sọ ìtí ó gbà nígbà tí ọmọ ẹ̀ náà ti dá nǹkan mọ̀ ọ̀nà kó máṣe bàbá ṣe ní ọmọ jẹ́nà eléyàn náà jẹ́ mẹ́sẹ̀jì wípé ilé ilé asán ni ẹ̀sìn ní kí ni wọ́n nínú ẹ̀ ìjẹ́ títẹ́ ní kálukú náà bá máa dé kìí ṣe tá ti máa ń mọ̀ tẹ́lẹ̀ tó wọ́n tí ṣíwájú wa lọ nìyẹn ولقد علمنا المستقعدين منكم ولقد علمنا المستاخرين ọlọ́ni ẹni tó fẹ́ kọ́kọ́ lọ ẹ̀sẹ̀n tó fẹ́ gbẹ̀yìn òun mọ́ ọ̀hún ìdáhùn ní orí ìbéèrè sí àwọn fẹ́ra wá béèrè wọ́n ní amẹ́nubà ọ̀rọ̀ nípa àwọn ahmadiyya lẹ́ẹ̀kan ọwá tó wá fi àwọn méjì kan kún ẹjọ́ ẹjọ́ kí náà ẹjọ́ bí wọ́n tí wọ́n sí ìkan ẹjẹ́ tó ajáwọ̀ ẹ̀kọ́ náà náà bí náà wí àwọn àtúnlẹ̀ ẹjọ́ ẹni àwọn akọ́ pẹ̀lú náà ọwá fi àwọn méjì kan fún wọn a ní àwọn ṣíà àti àwọn jẹ̀máà tẹ̀blé wọ́n ní sáwà iléyẹ náà ṣe wọ́n tí lójú ọ̀nà àkọ́kọ́ náà tí wọ́n ti ní àǹtẹ̀kọ́ọ̀tù wípé ànábì Muhammad sàrẹ̀sàrẹ̀ ń kọ́lù pé ànábì ọlọ́run wọ́n gbà pé òun òfin àwọn ànábì ọlọ́run wọ́n gbà pé ẹnìkan tí ń jẹ́ olórí àwọn olùpin àwọn ànábì ọlọ́run tó náà dẹ̀ fẹ́ra rẹ̀ ẹlẹ́ náà bẹ́ẹ̀ tó ti padà jáde láyé. bẹ́ẹ̀ náà ni àwọn ṣíà àwọn àwọn kò láti ṣíà àwọn ṣíà táwọn ti fi wéré kọjá ewé tẹ́ pé wọ́n ti ẹ̀ ti gbà pé ìmáàmù ọgbà yìí pé àfàwà ánì rọ́jà ọlọ́dà ánì àwọn kan gbà pé òun gan ọgbà lọ́lọ́run nínú àwọn kan gbà pé mọ́lákì ìdílé lè ṣiṣẹ́ jẹ́ àwòṣàbòsí anábìà Muhammad kọlu yẹ kó sọ jíjẹ fún ánì tó gbogbo rà àjẹ́ ọkàn jagunjagun báyìí tọ́túgbà pé àwọn ẹlẹ́rí tí ó yẹ pẹ́gbà àwọn kọ́túgbà ìlú wọ́n pé ìgbàtà náà lè kú yẹn a ní ìlú kan tó yẹ kó jẹ́ kọ̀lẹ́fà gbàbọ̀ bákìrì wọ́n mọ̀ gbogbo wọn wọ́n ni wọ́n rọ́bù alì ni wọ́n fẹ̀sùn jìbìtì ẹ̀sùn àbàjẹ́ wọ́n fi kan àwọn sàhábà láwọn tọ́lọ̀ wọn bá ròyìn pẹ̀lú pípé pẹ̀lú dáadáa pẹ̀lú kí wọ́n dúró déédéé tòun olóòpàá táwọn yẹn ti wá mú àwọn sàhábà tó kù yẹn tó fi ń rọ wọn lékè tó fi ṣépè fún àyíṣà náà tó fi gbà pé aliu àti àwọn àrọmọdọ́mọ ẹ̀mí kan ṣó lẹni eré wọn sàhábà tó kù táwọn ni wọn so àwọn yẹn rí olórí wọn àwọn ni wọn lọ àtàkì àwọn ní ọdún tí wọ́n fi padà wá gbé sẹ́kì tí gọ́ọ̀mẹ̀ntì ti gbé láti gba iye Buhari tó ṣe wà nínú gbèrò títí ní bá ṣe ń sọ̀rọ̀ so àwọn ṣí àti Nàìjíríà ní ọ̀gá wọn náà ní tí wọ́n pa ní Iran jọ ní àwọn ni wọ́n dominate Iran àwọn náà ní ló fi jẹ́ pé wàhálà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lágbàáyé ẹ̀dùn máa kòkò káàlù tó yẹn lára pé wọ́n pa kíní pa òwe ní ọ̀pá àfà àfarabalẹ̀ kò yé wọ̀ ní ó yé àwa àwọn Júù àti àwọn ṣíà àwọn ni wọ́n ń jà tí us jẹ́ wà lẹ́yìn àwọn jew àwọn israel láti máa fi bá àwọn ṣíà jà ṣé kò nípa tí àwọn ṣíà yìí náà kú ní korea ni ṣé kò ní ara tí wọ́n jà sẹ́yìn tó gàmbà nípa fúlàní ní tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ kò lẹ́jọ́ nú ní tó kàn ń tò wá ń bẹ̀ ní wípé ọ̀rọ̀ tọ́nà sọ pé sọ́kò fìtìnà ẹ̀dá tó ti bá nà lè dínà zọ́ra mú mi fún mi kọ́ ọ̀sọ̀ ẹ̀kọ́ yà tó sínú ẹgbẹ́ tó bá ṣẹlẹ̀ ẹni tí ó ra àásán ìyẹn ní táwa ti ń rà nínú mo kúrò lábẹ́kúta ní ìrọ̀lẹ́ friday lọ́sẹ̀ jẹ mo ra epo àtìtọ̀ ìgbà tí màá fi rà ní náà fẹ́ ràn kíní kan gan kò tẹ́mi lọ́rùn dúró ti wà ní sẹ́fún kíní kan tẹ́lẹ̀ ó ti gbéra ó ti di kíní kan kó ti wá di nine kíní kan tó yìí nígbàtí máa bí jẹ́ ẹ̀dẹ́ tí wọ́n ní kí gún ra epo kí tọ́pì epo padà ní àná sátọ̀dẹ̀ òtì 1,620 naira kọ́ ni kí tó kúrò nígbàtí máa bí mo tún gbá ẹ̀dẹ́ gbogbo ní ìrọ̀lẹ́ àná máa lẹ́ àná náà bá sọ pé ibi tí mo ti rẹ̀ kọ́ ó ti 1,200 àkókò ṣe ń jìnà síbi sí èkó sí dẹ́pọ̀ sí títí máa wọ́n sí so ó bí ọdún pẹ̀lú afẹ́ wà ẹ̀já àwọn ọlọ́pọ̀ bá wa ìtìnà tọ́lọ́ tó kọlọ̀kójọ kó làwà àwọn ẹlẹ́ẹ̀kẹta tẹ mẹ́ṣàn wọ́n sọ̀rọ̀ gbogbo àwọn ènìyàn wọ́n sọ ní ṣókíṣókí ni àwọn ọmọ yáwà àwọn jàmọ́ tẹ̀lé àwọn tí wọn ọ̀rọ̀ wọn ò dé lẹ́gbù àwọn méjèèjì tá dárúkọ yìí the only issue tó wà ní ti wọn ni wípé àwọn àfáà ń ṣàlàyé pé àwọn nígbìyànjú wọ́n nẹ̀ẹ́dẹ́gbà àwọn fẹ́ ti tọ́lọ́ wọ́n nẹ̀ẹ́dẹ́gbà àwọn fẹ́ pààyàn ṣùgbọ́n ìpìlẹ̀ ló wọ́ ìpìlẹ̀ ló wọ́ láti tẹ̀lú lórí kan fóònù òní dídà wa tàbí ẹ̀yà wa ẹ̀dìfẹ́ ṣéǹjì Ramadan lẹ́fṣọ́ wa ẹ̀dìfẹ́ sọ ní pàtí òdí àwọn ẹ̀hàn òdí àwọn ìyá àdúgbò Àwọn obìnrin láti àwọn mọ̀dérò wá pàṣẹ látòkè bí pé kásọ̀ sẹ́lì ń tàn pín yẹn for now torítọ́lọ́ adẹ̀ nígbàgbọ́ pé gbogbo àwọn ayáwátà wà ń dí alhamdulillah obìnrin eré tó sí ilé eré jáde níwá sáàdẹ̀ jáyà fáwọn ọkọ wa inú ilé yíò kò fẹ́ máa lo kéwù pẹ̀lú ẹ̀ gbogbo àwọn àkéèsà àfáàsúnà ń pè sí anígbà pé pẹ̀lú ògbọ́rọ̀ ọ̀rọ̀ wá ju ara wọn pẹ̀lú ògbọ́ ọlọ́run sáà wà áfà náà nìyẹn àwọn fúyẹ́ wọ́n dẹ̀ ní faradà wọ́n dẹ̀ ní gbìyànjú wọ́n lákìtíyàn ṣùgbọ́n mi tó kù sí kọ́kí àdéṣùdọ̀ ẹ̀sùn wọ́n dẹ̀ bọ́mọ́dẹ̀ kí tó kákan bí ọlọ́run tọ́lọ́run tó bàbá mú wọn dúró dédé kó má dẹ̀ kí wọ́n kẹ́nì kankan wá nu wa kó má yà kí á da ṣírkù pọ̀ mọ́ ẹ̀sìn wa wallahu ta'ala a'lam ọkùnlọ́ khairan akí àbáwá chairman aláàjì wa muhammadu sa'id chairman darul bajina lápapọ̀ akí wọn aláàjì wa muhammadu náà oníbèrè kejì náà ọkùnrin alájẹ ẹmọ bọ̀ ọdún ọdún bísmìlá ẹmọ bọ̀ ọdún ọdún ẹ̀ sáwọn alẹ́kọ̀ọ́ ìfẹ́sọ̀lá a kí àwọn lẹ́kítọ́rà wa ọlọ́mọṣàbálẹ̀ sí ìlú bẹ̀rọ láìlẹ́ ẹ̀fà kókò tí mo fẹ́ bèèrè ni pé nínú ewé àti egbò nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ẹbí sáà mọ̀ sí ọbí wa sí àwọn òwúlá lè lò àwọn òwúlá lè lò àfọ̀nàwúlá ń gbégbà lò tí ó yọ wá kò nínú òrùjú gẹ́gẹ́ bí tọ́pìkì tá mọ́lẹ̀ yìí nínú ewé àtẹ̀gbò nílẹ̀ yorùbá àti yorùbá àwọn owó la nílò àwọn owó la nílò ọ̀nà owó la nígbà ló tí ó yọ wá kò ní òbí torí mo ní àǹfààní kọ̀ọ̀kan àwọn tí dókítọ̀ generally jẹ́ fi gbé bẹ́ẹ̀ there are some recipes nínú àwọn tó jẹ́ pé combination oògùn kọ̀ọ̀kan tẹ́ máa ń prescribe fáwọn míì tọ́yẹ́ pé bá dẹ̀ go to torí pé àwọn èèyàn ó wà á ti dìbò pé ah, dẹ́ni mo láǹfààní tó bá gbà mí láàyè mo mọ nǹkan méjì ṣùgbọ́n yóò dágbò jíjó àti fífi ara ná èso lásán ní kòtí ìkàtà ní ìkòtì kó tó ṣiṣẹ́ fún ìkàtà ọbẹ̀ lò báwo la ṣe rí ẹ̀ mo pé ẹjọ́ tó ẹ̀yin màmá wa àti ẹ̀yin bàbá wa ṣẹ́rí jókòó ìwọ̀nlá ìjókòó ni tábà tábà bá àsìkò a máa gbé ní lọ tò tí a bá wá túrú bí tí a délé tí èèyàn rí nǹkan kan fi kún tó ti wà láàrin èèyàn tẹ́lẹ̀ ah ó lóore fún èèyàn kéèyàn súnlé ju kó wà ń bí lọ ìbéèrè táwọn bàbá wa tí wọ́n béèrè ń tó ní ṣe pẹ̀lú ewé àti gò nílẹ̀ Yorùbá ewé láàlè lò ewé láàlè lò báwo láti lè ṣe táàfin ní padà tó kọlu ìgbà Ọlọ́run ọwá ṣe àwọn àlàyé kan wọ́n náà àwọn nǹkan mẹ́rin tó jẹ́ bí àwọn orthodox dá ń lò àwọn nǹkan mẹ́wàá náà gọ́jẹ́ pé àwọn tí wọ́n fi pìdí àwọn nǹkan yẹn àwọn nǹkan haram wà nínú ẹ̀ a bá ń ka àwọn kíní wọn yẹn ó mọ̀ mọ́mìnà ó mọ̀ tí wọ́n ń pè yẹn ń pariwo so torí jẹ́ yìí A máa ń sábà rí pé pé òun ni ìbọ́sídà náà bọ́ torí pé tí wọ́n ń tẹ́ àti fẹ́ jẹ́ ká mọ̀ yẹn àwọn ọ̀pọ̀ mi wá wà tó lẹ̀ jẹ́ nǹkan òwòsàn mo fẹ́ sáré ṣàlàyé bẹ̀yẹn àti nǹkan àwọn nǹkan orthodox àti àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ti àwa sílẹ̀ Yorùbá tó bá ti ní ṣe pẹ̀lú ìwòsàn ara halali ni wọ́n fún wa láti lò anábìsọ̀rọ̀sọ̀rọ̀ à sọ fún wa pé tàdáwà ìbádọ̀wà ẹ̀yẹ rúsìn ọlọ́wọ́ ọba ẹjí ogun wòsàn ní tàbí pẹ̀lókù wòsàn sọ́dẹ̀ yẹn onímọ̀ jẹ́ alọ́wọ́hù ṣìfọ́ ahùmọ́dí fi ọba òfin haram wòsàn ṣùgbọ́n lọ́wọ́ òfin ìwòsàn àdíwùmọ̀ haram nǹkan haram láàgbọ́dọ̀ bí ṣe gbogbo tàn bí ẹran ẹlẹ́dẹ̀ bí ẹ̀jẹ̀ jẹ́ náà ti na ìsinmi haram ká máa mú àbíká máa jẹ́ bí ara wa haram ní ká mú ó ṣe bá mú tẹ́ra fún mi ẹṣẹ́ wá ń sọ pé ti wájá haram rárá ẹ̀rí ló ní ká mú tẹ́ra fún mi kò tó ní wa wá ni bí ọtí ní ọkọ̀ wá haram ni yẹ́dì lè haram ọlọ́wọ̀ fi wọ́sán wá sí lè ka haram ṣe tí yẹ wà báyìí ní sí ṣùgbọ́n nǹkan tó bá ti yàtọ̀ sí nǹkan haram nínú tá a fi ń ṣe àjò ìwòsàn ara gbogbo egbògi yẹn aláàdì ní láti lò ìtàkàn nídì láti kíyèsí tẹbàrí àwọn world health organization tí wọ́n bá ń dágbọ́n tako àwọn nǹkan àbílẹ̀ wa ọ̀nà méjì sí àkọ́kọ́ ná òrògbó òwò yẹn àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ara ma ṣẹ́ ẹ̀bọ́ mi yé àpé táwọn ará bí ìpẹ̀lú àwọn kan Yorùbá ìtọ́ bá kó dọ́jà wọn kí sí alọ́ kàwé tá gba ìlú orí rẹ̀ ákùtà láwọn wá fìlì láti máa tako tó fi jẹ́ pé adìlẹ̀ máa rí tó máa gbà máa gbó <laughs> ṣùgbọ́n ní ìsìn alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ti ń gbà kódà ó ti débi pé àwọn fọ́másì tí ò ní ó ti lọ bí ọdún mélòó sẹ́yìn mo bá rí black tip oil ní fọ́másì àwọn fọ́másì tí wọ́n lórúkọ habassadata náà bí recommend àwọn fọ́másì náà ti ń ta alhamdulillah tó yẹn náà ti fọ́ ọlọ́kàn balẹ̀ oyin àwọn dókítà ti prescribe oyin tó ọmọ mi kan ní wọ́n dùn jò ní gbàtí dọ́kítọ̀ tí wọ́n àtẹ́nì sọmọ ẹ̀sán àwa ní oyin ní ká máa lọ fi bá fi dírẹ́sì bẹ̀yàn wọ́láì ẹ̀tìrì báyìí ní fi náà wọ́n lù kan báyìí lọ sáàrẹ́bìdẹ̀ sọ oyin ó wà ní sáàrẹ́bìdẹ̀ kọ́mẹ́ntì sọ́lọ̀sọ́lọ̀ tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó bá jẹ́ nǹkan òwòsàn yẹn ìdọ́wẹ́ pé ẹ máa sún ẹ máa wá lọ àbí ẹ máa ta

ṣùgbọ́n tí ò já tàbá tí ń sọ pé dá kò dá ní àwa náà ń làgbó à ń làgbó mú à ń gbé ewúro à ń gbé fínrin à ń lo ewé àbámọ́dá láti fi ara ewé àtún lo gbogbo nǹkan eda ẹ̀dà àwa náà mọ̀ oríṣiríṣi àwọn nǹkan míì náà ìtẹ́ náà bá mọ̀ wọlé gbaná bá yí kí tún pè é kí tún kọ́ lọ́dọ̀ yí nǹkan òwòsàn kìí ṣe haram tó ti yé wa èyí tó jẹ́ haram nínú lílo ewé àti gbò òní ẹ̀fẹ́lẹ̀ ìkélé ẹ̀fẹ́lẹ̀ ìkélé ẹ wá pé ohun sí tàbá fún ọgbọ́lọgbọ́ máa ń gbọ́ tàbá fọ́gbà adẹ̀wà wọ́ ọgbọ́ títí sí àárí ọgbọ́ látijọ́ yìí tó ti bá sọ̀rọ̀ tó ti gbọ́ tàbá fọ́gbà lọ́gbà máa ń gbà àwọn tó ti

ọmọ gbogbo àwọn kátà ń ṣe yẹn ó wà lórí gbogbo ọmọ Yorùbá ni wá abúlé lè ní gbéragbà àwọn àgbàlagbà mọ̀ wọ́n ẹ̀sìn lọ́lọ́run fi jẹ́ kádìsì mọ̀ pé lè yóò ṣọ́nà kọmọ wá fi wá ìṣọ́rí ayẹta àwọ́rò eh, kan gbogbo àwọn ẹ̀yẹn ọ̀nà lórí gbà ṣùgbọ́n fún òsàn ara àláàdì ni àwọn ilé tó kù yẹn ìṣọ́ yẹn àjọ fi ojú ilé

àbí ó ṣe dandan kó gbà padà náà ok wọ́n ní what can we do for a stubborn child ẹni ẹ̀ tó wá kọ ìmísàbẹ̀ rẹ̀ wọ́n ní a responsible man but when he is angry he reacts and at the same time he doesn't forgive whoever offends him My funny. Uh, what can we do for a stubborn child? Àdúrà la máa ṣe fọ́mọ tó bá stubborn. I just continue that máa train ẹ lọ. Ọwọ́ tọ́mọ bá gbé wá làwọn parents náà máa lò pẹ̀lú ẹ̀. Sábà tí pọ́mọ ẹfẹ́ stubborn, káwa náà wúrú ọwọ́ sáà lè gbé fún. Títí tí ta fi máa bẹ́ǹjẹ̀. Àsìkò tó ọmọ yẹn wà ẹ̀, àwa náà ti kọjá ń stage yẹn. Ẹja tútù ni ó sì ṣe ká.

ṣùgbọ́n ìṣètò ní ni pé tó bá ti ń bínú ọkọ tó jọ́kọ sí ó gbájúmọ́ ojúṣe tí ọkọ ṣe nínú ilé ṣùgbọ́n tó bá ti ń bínú à kìí ṣe wojú ẹ̀ kò dẹ̀ ń fọ̀ gí kò ní forí jìyàn kò ó jẹ́ ìyàwó ni ó jẹ́ níbọ̀dì ni tó bá ti páàkì báyìí ti páàkì nìyẹn gbogbo ẹ̀dá náà ló níwà tiẹ̀ lílàhí kamal ọlọ́ọ̀nì kan ọlọ́ba tó pé tí ò lálébù tó tẹ́ bá ti mọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ wà sí dáadáa wá ní ẹ̀bẹ́ ẹ̀rọ pẹ̀lú ẹ̀kan wà tó burú bí Umar bin Khattab radiyallahu ta'ala anhu ṣùgbọ́n bà tẹ́sí jókòó sára Umar Umar burú pẹ̀lẹ́ sí ó dẹ̀ dá láti bá lò ó burú pẹ̀lẹ́ sí ó dẹ̀ dá láti bá lò kò kò tọ́nà lè sí nọ́sẹ̀nsì tó bá padà yá ẹ̀sìn àárọ̀ wọn wọ́n ẹkàn fẹ́ dá wàhálà lẹ̀ kò lè fílẹ̀ ó lè dìdì sí tọ́láàkì tí àwọn bá ń jẹ́ àgẹ̀jù ó lè dìdì sí divorce tọ́rọ ra máa mẹ́tẹ́ ní láìní tí ẹ bá ti pọ̀ kọyín wà títí títí kẹ máa pàdé àwọn ọlọ́wọ́ kẹ máa rọra pé wá sí sùúrù káwọn máa dágbọ́n gbọ́ kẹ máa hẹn kẹrẹkẹrẹ àwọn àmà rí sọ̀hádìí tó wá bá náà bí sàrẹ̀sàrẹ̀ pé áùsẹ̀ mi ṣe wá sí fún mi ṣèyí sí fún mi بكل في الإسلام قال لا أسأل عن أحد غيرك نعم sọ̀kọ́kọ́ fún mi nínú Islam tí mi ní bèèrè lọ́wọ́ ẹlò mí ma mo fẹ́ mọ̀ láti ẹnu ẹ anábìn ok ìyẹn ní kúlù amọ́sílẹ̀ fún mo fẹ́ tí a sí ní ní ti sàábí yẹn sàásọ́tẹ́lẹ̀ fún mi anáṣọ́ mi pé dàtàkùdọ̀ má máa bínú فرد مرارا ان يتهر البيت بي اوصني ويا تساسل لي فمي انا بين لا تقدر لا تقدر ثم سيدي نو كيشين كاري so èèyàn gbọ́dọ̀ máa gbìyànjú láti máa kápá nínú ẹ̀ lẹ́sà ṣẹlẹ̀lú bí sọ́rọ̀ à ìnáma ṣẹlẹ̀lú àwọn rọ́lọ́bà na sáhú àyíndà lọ́rọ̀lọ́ anábìlá alágbára pẹ́lẹ̀ ènìyàn tó gbìyàn sọ̀rọ̀ tó jọmọ́lẹ̀ tó dé ilé tí gbogbo ilé mi tẹ́rùmbá yàwó tẹ́rùmbá àwọn ọmọ tó fi ìmìkẹ̀ tí bá dìrù kan báyìí hàn ọ́ ti mọ̀ mí alábìlá òkè ṣe alágbára ọ̀lẹ́ ni ẹ́ anábìlá ẹni tó jálágbára ah èmi mo èmi náà kéèzì ah so ìyẹn ni tí lè máa sọ pé ìjà ò jẹ ní ìbò ò jẹ ní wàhálà ò jẹ ní ibi tí mo bọ́rọ̀ ara mi dé nínú ẹ̀sìn yìí kò yẹ kó ka mi mọ́ di pé èmi ni mo tún wá ń lùyàwó bínú sọ́mọ́ tó di ọ̀rọ̀ báyìí mo ti kọjá stage yẹn alhamdulilayi ó ti di alágbára yẹn tó bá ń tọ́kùnrin bá ń gbọ́ ogbè lèyàn pẹ̀lú àánú ọlọ́run àárọ̀ pẹ̀lú ògbọ́lọ̀ àárọ̀ wọ́n níkan nínú ọmọ lè kí òní wọ́lọ́yìn gan ó burú gan ṣùgbọ́n lọ́n wá fi mí kẹ alhamdulillah ni òfin ní rẹ́kọ́dù pé ó lùyàwó rí kódà tó fẹ́ àwọn rárá ló ti wà pẹ̀lú mi ó wá ti lórí àwọn méjì ní ìsìn kò wá lù kankan rí nínú wọn fẹ́ àwọn tí wọ́n ti mọ̀ ti fẹ́ gan kébì kan tó mọ̀ àtìbàtẹ́mì náà ti mọ̀ èyí lè sọ pé kò ní ìyàwó ẹ̀kọ́ lórí ṣùgbọ́n ẹ̀sìn ti rọ́ gán èèyàn líle náà ṣìyàn ṣùgbọ́n gbogbo tó wá jẹ́ pé lè yóò dàkò tọ́ ha tó bá kọ̀nà kó rí àti ọmọ kúrò bẹ́ẹ̀ ni ó ma dákẹ́ ni <laughs> ẹ̀bọ́ ṣe jẹ́ kó rí ìyẹn pẹ̀lú gọlọ àrí bẹ́ẹ̀ náà lára mọ́sálà tẹ́ bèrè lẹ́lá kọ̀kọ́ mọ́sálà ìṣẹ̀láfíyà pẹ̀pẹ̀híyà ni ó dẹ̀ ní àwọn ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn afáfọ́ lórí ẹ̀ ṣùgbọ́n ìtọ́kàn balẹ̀ sí àtàlàyé táwọn mùsùlùmí wa bá ṣe fún wa ń bí káfí tí ò lè gbà rẹ̀

so lábàlá sí yẹn àlàyé mi táwọn afọ àbọ̀ àṣìfà lórí àwọn tó wá ní abọ́ aláwẹ̀ àtúnṣàwẹ̀ yẹn padà àbí àti ọba ti báláwẹ̀ kò ní yẹn mọ́ àtọ̀ ah, ìtọ́kàn ìṣẹ́lẹ̀ balẹ̀ sí so ọ̀nà ni tí mo ṣe ní àlàyé yẹn wallahu ta'ala a'lam ibẹ̀ náà ni a máa dé dúró nínú ìbéèrè àti ìdánilẹ́kọ̀ọ́